وكل بدعة الدلالة وكل الدلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته على الزواج وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته على الزواج وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته آه جاجبي àwọn àlàyé tí a ń ṣe lọ tí a bá ti ní èèyàn jẹ́ mùsùlùmí ó dẹ̀ fẹ́ tàn re kò fẹ́ kí ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala kọ́ da pẹpẹ ń fúró òun kọ́ da lu òun láyà àwọn nǹkan kan bẹ tó mójútó tọ́jẹ́ wípé ìròrí rẹ̀ ìsọ̀rọ̀sí rẹ̀ ìṣesí rẹ̀ orí àwọn nǹkan yìí ló gbọ́dọ̀ dálé tó bá ti yẹ kó o ní ọ̀kan nínú àwọn nǹkan yìí ewu ńlá ni fún un òpó rẹ̀ tí èèyàn gbọ́dọ̀ jẹ́ kí ó rinlẹ̀ ní gbogbo ìgbà. ó nira ni ó dẹ̀ ni ó ó rọrùn ni kò rọrùn ni ó ní tawhid mu ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ní ọba kan ṣoṣo téèyàn ó sádi téèyàn ó farati téèyàn ó képe téèyàn ó sìn. ní gbogbo ìgbà ọba tó jẹ́ pé ìbínú rẹ̀ nìkan lèèyàn sá fún ìyọ́nú rẹ̀ nìkan lèèyàn máa lé ní gbogbo ìgbà ìmáa jẹ́ kí ẹ̀rí ọkàn jẹ́yàn ní gbogbo ìgbà ọwà o ọ̀kan ṣoṣo ni ó lé kí ẹ̀ gbogbo ẹ̀dá ọmọ ń tà rò ọgbọ́n ń tà sọ ó dẹ̀ rí ń tà ṣe. gbogbo òròrí wa ìṣesí wa àti sọ̀rọ̀ sí wa a gbọ́dọ̀ jẹ́ kó dá lérí eléyìí bó o láṣẹ wá sìn ó ní ojú kejì dàgbésí ayé ó ní bí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wasallam bó ṣe ṣe ló fi jẹ́ wípé tawhid ìdá olójú méjì ni ìmú ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala ní ọba kan ṣoṣo tá a tẹ̀ lófin rẹ̀ ìmú òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa alihi wa sallam ní ẹnìkan ṣoṣo tá a fi ọlọ́run ọba àwàjọ tiẹ̀ tí ò gbọ́dọ̀ yapa gbogbo ń tàn bá ń ṣe láti fi wojú rẹ̀ ọba adẹ́dàá ni ó dẹ̀ gbọ́dọ̀ ṣe régé pẹ̀lú kíni pẹ̀lú bí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ṣe ṣe eléyìí pàtàkì gbogbo gbà tí eléyìí bá ti dúró a gbọ́dọ̀ máa ṣánà ní gbogbo ìgbà kí ìjọsìn wa kó má jẹ́ torí nǹkan kan àfi láti fi wojú rẹ ọlọ́run ọba nìkan torí gbogbo tí ẹ bá ṣe tí ì bá ṣe torí rẹ̀ kò ní jèrè àṣedànù ni bó ṣe lè wù kó tó bó ṣe lè wá wù kó mọ gbogbo ohun téèyàn bá ṣe torí tiẹ̀ subhanallah èrè rìn jẹ tọ́ńbẹ́ǹdì ẹ̀ kò ṣeé kó ó lè sòkè dilẹ̀ ó lè yẹ kú fún yàn. ọ̀kan nínú àwọn ọmọ yà wọ́n ti dájọ́ ọkọ fún wọ́n jọ wà pọ̀ gbogbo ní à ń ṣe pètèpèrò láti ṣe aburú ọwọ́ à ń bẹ̀ wọ́n jọ ṣe ni. ọwọ́ wọ́n ti dájọ́ wọ́n ti mú un lọ láti lọ́ọ́ pa wọ́n wá àwọn afáà wọn ti wá sí fún àánú ọlọ́run ọba ọba adẹ́dàá Allah subhanahu ta'ala ó lè léyàn bá ní gbogbo ìgbà sáàmà ṣe la ilaha subhanaka inni kuntu minaz zalimin ọmọ tí wọ́n ti dájọ́ fóun ikú lélẹ̀ kò tẹ̀ sí nítorí yẹ ń tẹ́ ẹni kó ọmọ ṣe ni ẹni tó jíṣẹ́ náà sọ́la ń sọnù tó wọ́n máa ṣe wọ́n dẹ̀ kó wọn síbi tí mọ́tò tí wọ́n lọ pa wọn ibi tí wọ́n ti pa wọn ọ̀yà o ọ̀rọ̀ ẹgbẹ̀yìn wo lẹ ní gbogbo àwọn yòókù wọ́n ní kò sínú àwọn. kí ló dé tí wọ́n fi ní òsínú àwọn níbi tí wọ́n ti ń kó wọn lọ gbogbo wọn wá ní ah, ẹ̀jẹ̀ agbọ́nà o. gbogbo ìgbà táwọn ń rojọ́ ibi tí wọ́n ti fẹ́ dájọ́ fáwọn lágbájá ò sọ nǹkan kan tiẹ̀ ọkàn dákẹ́ ni ẹjọ́ ọ̀dẹ̀ mọ ṣé báwọn ó ṣe máa lọ ní tí ò ní sẹ́nì kankan tí ó kù lẹ́yìn tí ó tiẹ̀ máa mójútó àwọn ẹbí àwọn lẹ́yìn àwọn ọ̀dà ìwọ ńgbà tó jẹ́ pé ẹjọ́ ọ̀ máa wọ̀ ìwọ dúó tọ́lọ́run bá kó ọyọ ìwọ dúó lẹ́yìn kọ́ ọ bá àwọn mójútó àwọn ẹbí àwọn àdéhùn àwọn rèlè onítọ̀ wọ́n sàǹsẹ̀ níjẹnu rẹ̀ wújẹ́wújẹ́ la ilaha illa anta subhanaka inni kuntu mina zolimi. nígbà tí wọ́n ní ọ̀ya ọ̀rọ̀ gbẹ̀yìn wọlé ẹni gbogbo wọn panupọ̀ wọn ní lágbájá òsínú àwọn. kò sínú yín wọ́n ní kò sínú àwọn bẹ́ẹ̀ sọ yọ́sẹ̀gbẹ̀ kan wọ́n fẹ̀yìn àwọn yòókù tàgbà wọ́n pa wọ́n òun tiẹ̀ wọ́n mú ṣùgbọ́n torí yí pé bí wọ́n ṣe sọ̀rọ̀ wọ́n ní òkè àní tú ọ lẹ̀ kọlọsá tìmọ́lé náà kọlọsẹ́ wọ̀n ikú tí ọ̀pá ni tó yẹ pé fìlà ló sí lórí ẹni ṣé kò tọ́pẹ́ nítorí bọ́ọ̀nù ntọ́jẹ́ kóun náà gbọ́lọ́hún gbọ́nu àṣé gbogbo ní tíyàn bá ṣe kéèyàn máa rìn má àwọn èèyàn tó jẹ́ pé wọ́n sọ fún yàn pé ọlọ́run sọ báyìí òjíṣẹ́ náà sàásìlám bó ṣe ṣe ni. ní gbogbo ìgbà tó bá jẹ́ pé tí èèyàn ń lẹ́nu kò ní ṣiṣẹ́ ìbáàdà ká pa nǹkan ká gbára lé nǹkan ká pe nǹkan nígbà tí ìnira bá dé ká dunnú torí nǹkan ọlọ́run ọba ò fi bọ́n ní bọ́dì pé kó ṣe nítorí nǹkan kan torí òun nìkan. téèyàn bá lọ ṣe tó ṣe torí nǹkan míì yàtọ̀ sí torí tọ́ba adẹ́tọ̀ Allah subhanahu wa ta'ala ó ti bọ́ lọ́run ọba wórogún ló fi jẹ́ pé ìbọ́lọ́hún ọba orogún òdìgbà tíyàn bá tapo sóòsà gbogbo ohun tó yẹ kó o ṣe nítorí tọba adẹ́dà tó o bá ṣe torí nǹkan míì ó ti di ṣírkù ẹ̀ ń gbọ́dọ̀ ṣọ́ra fún ní gbogbo ìgbà gbogbo ohun tí ọ̀nà tó jíṣẹ́ lọ́sàn àṣìlá gbà ṣe é wá ṣe lọ́nà tó yàtọ̀ sí tiẹ̀ ó ti di bídà. a gbọ́dọ̀ ṣọ́ra fún nǹkan kan nínú gbogbo ìgbà ṣíríkù àti bídíà torí òròjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹni tó bá ṣiṣẹ́ kan nígbèsè ayé rẹ̀ tí è sí pé àwa la pa láṣẹ pé kó ṣe bẹ́ẹ̀ ọlọ́run ò ní gbaṣẹ́ òun lẹ́sìn lọ rẹ̀ èyí pàtàkì Allah subhanahu wa ta'ala wà ń láàyè wa sẹ́yìn ti bọ́ ẹ̀tọ́ ọba adẹ́dà agbọ́dọ̀ fún bó nìkan láàmà sí ọ̀dọ́ rẹ̀ nìkan láàbọ̀ láti wá ràn lọ́wọ́ ó nìkan láàgbára lé gbogbo ń tá a bá ṣe torí tiẹ̀ nìkan ni ọ̀nà tó bá pa láṣẹ bójìṣẹ́ náà sàlá sàlám ṣe ṣe é agbọ́dọ̀ yẹn ju wọ̀ ní gbogbo ìgbà. ètò wa tẹ̀lé tó pàtàkì wabil walidayni ihsana ìṣe dáadáa sáwọn òbí méjèèjì. kò sí tí èèyàn ṣe lẹ́ṣẹ̀ tọ́lọ́run ọba tètè máa fìyà rẹ̀ jẹ̀yàn láyé ń bí yàtọ̀ sí ètò palẹ́sẹ̀ rẹpẹtẹ níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmọ̀ fẹ́ dà tótó kéèyàn kéèyàn bà òbí rẹ̀ nú jẹ́ kéèyàn má tọ́jú òbí kéèyàn má ṣe dáadáa sóbí rẹ̀. nínú ẹgbàá wa kan òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní walaw zalamahu kódà tí wọ́n bá sábò sísì àwọn méjèèjì sábò sísì ọ́ òbí èsẹ́ni tó sọ pé ọ àmọ́ nàkásí tàbí ọ ta tán pẹ̀lú wọn àìta tán sóbì sọmọ pé ìwọ tó ta tán sóbì tiẹ̀ ọ sọ ìwọ òbí olóbì òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá fi sọ yí pé kí e gbé ibi gbogbo ọba adẹ́dà kọ́ máa bá ẹni tí ń tí ń tí ń tí ń tí ń gbé òbí rẹ̀ ṣépè wọ́n wò pé bóò ló ṣe possible sóde ṣeéṣe à ó gbé tiẹ̀ nìkan ṣépè àwọn náà bá wọ̀n fún tiẹ̀ náà kò ní dá fún bàbá rẹ̀ ó ní kò ní dá fún bàbá tiẹ̀ náà kì í sọ̀rọ̀ mùsùlùmí kò ní dá fún ìyá rẹ̀ kò ní dá fún ìyá tiẹ̀ náà kì í sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ tí jáde lẹ́nu mùsùlùmí ọlọ́run ni ọkọ̀ bàbá kú bàbá rí ọkọ̀ ìyá aláya rẹ̀ tọba ti sọ bá wọ́n sáà rà dákẹ́ lójúṣẹ́ náà sọ́dọ̀ àṣọ sọ pé téèyàn bá tọ́ba tọ́ba ta sí ọ má ta sí padà o kí ẹ̀ṣẹ̀ ẹ̀ńtọ́ ta sí àtẹ̀ntì ta sí kó fi jẹ́ pé òun yóò rú gbogbo ẹ̀. torí ọ̀rọ̀ ọba adẹ́dà tó ní idfa billati hiya ahsan tí wọ́n bá dá tí wọ́n bá ṣàbùrú sí ọ tí wọ́n bá dá padà ntọ́ dáa jù ní kó o fi dá padà fún un àjùlọ nu àjùlọ yìí ṣe wípé kò sọ pé à ṣe ọ̀dà mi lóògùn ẹ̀yìn tiẹ̀ ni wọ́n fọ̀ ṣógùlùtù lọ lẹ̀mí a kó òkúta níyàn dáhùn lórí rẹ̀ là. La ló fi jẹ́ pé àwọn sábẹ́ wà ní wájú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam radiyallahu anhu ọ̀kan nínú àwọn sábẹ́ ó ṣe nǹkan tí ò dáa sí Sayyidina Abubakar radiyallahu anhu Sayyidina Abubakar wojú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó tún ọ̀dọ́ rẹ̀ kọsán kankan ó tún ṣe lẹ́ẹ̀kejì ah, ó wo ojú òjíṣẹ́ náà ó tún wò gbàtọ́ ṣe lẹ́ẹ̀kẹta lọ́wọ́ kó fi mọ̀ wípé aburú lòun ṣe sẹ́dínà abubakar bá dá padà fún ọ díẹ̀ fún òjíṣẹ́ náà bá bínú lọ́ba dìde ah ẹ̀wọ́ lélẹ̀ bàbá sáré lọ sọ́dọ̀ òjíṣẹ́ náà sàásùn gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ni ya Rasulullah sàlásùn ó ṣe tà kọ́kọ́ ṣe tẹ̀ ó rí kó tó ṣe tẹ̀ yìí òjíṣẹ́ náà sàásùn bẹ́ẹ̀ ni sórí ń ṣe Jibrilu sọ̀kalẹ̀. ó ní ṣe o ọ wá ń gbè lẹ́yìn rẹ̀ ó tún ṣe tẹ̀ Jibril tún sọ̀kalẹ̀ ó ń bá wípé ò ṣe dá ó ń gbè lẹ́yìn rẹ̀ yẹsẹ̀ ní Abubakar dàlá àná ńgbà wá ṣe tẹ̀ kẹta tí wọn náà wá rán ró ṣètáni wá sọ̀kalẹ̀ èmi mọ̀ ń mòdẹ̀ ní ni mo fi bínú dìde. kí ló tó pé kí ọlọ́run ọ̀ràn mọ̀láìkà wá kó wá dáyàn láre. Allah subhanahu wa ta'ala sọ pé idfa' billati hiya ahsan ntọ́ da téèyàn bá ṣe nǹkan sí ọ láburú má dà padà láburú fílẹ̀ fọlọ́n. kí ni tó tó kí ni wọ́n fi ṣe ẹ̀dá láburú tó tó ohun tí wọ́n fi ṣe òjíṣẹ́ lọ́sọ̀lá àṣàlám láti Maka tí wọ́n fi lé lọ sí Madina sáwọn èèyàn ni wọn ò pa sí ni sáwọn sàbẹ ni wọn ò ṣe níjú àbá ni kò sí ọ̀rọ̀ wọn ni kò sí tí wọn ò fi ṣe wọn tán láburú tí èèyàn fi kàdà nígbà tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó padà wọ Maka kí ló sọ. So? wone me ne ntim ase leni tabi ntim aso ayɛ afi nti ɔma ɛyɛ ame yusuf sɔ sanwó broda zire sɔlɔlɔhɔ la nabi na wale mɔsafori jin ko sin kankan laarin mi a laarin mi laburu mɔsafori jin ni Allah, laama afa fi háyà aláwọn bá tó sọ pé fáyidà lẹ́dí baynaka wa baynahu adawatun ká annahu waliyyun hamim wọ́n ní kò sẹ́ni tí ó bá dìgírì wọn àfi màmá sallallahu alaihi wasallam òní kanáà ni. a ah, bí ọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n rọra yẹn fún wa nínú khutba ni lójúmọ́ àtọkọjá wọ́n máa ń sọ jíṣẹ́ náà sallallahu alaihi tẹ́lẹ̀ ni. bàtáyà dé wípé jíṣẹ́ tààràn ọ̀ fa ilam taf'al wa ilam taf'al fama balagta risalata wallahu ya'simuka minan nas iṣẹ́ tààràn ọ̀ ni ọ jẹ́ tó o bá jẹ́ bá a ṣe rán ọ ò ríṣẹ́ jẹ́ má dọ́gbọ́n sí níbo mi ó ní laqad kidta tarkanu ilayhin shay'an qalilan bí wọléwọlé à ń sọ̀bẹ̀t náà kà bí ìbá ṣe pé a ti fẹsẹ̀ rẹ muhammad sallallahu alayhi wa sallam a ti fẹsẹ̀ rẹ múlẹ̀ lórí òdodo ó lè ṣìnà torí pé kíni báwọn màláíkà ṣe ń sọ lọ́tún ni wọ́n ń sọ lọ́sì ni wọ́n ń sọ lẹ́yìn ni wọ́n ń sọ wájú ni wọ́n wà lókè wọ́n tẹ́lẹ̀ fún gbogbo ibi tí ń bá ń lọ bẹ́ẹ̀ ni ó fi sọ yìí pé àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ẹ máa fi gáàpù lẹ̀ níwájú mi ẹ máa máa bọ̀ mi wájú tọ́lá àwọn màláìka máa ń wà níwájú sallallahu alayhi wa sallam. ọlọ́run bá ní bí ẹ bá ṣe pé àti kó ọrọ́ àti fi ọ́ mànà ò lè ṣìnà ni gbogbo bí wọ́n ṣe ń ṣe létíkété ah kí tàǹtàkánù ilé yìí ṣe àǹkálí la wọn náà bá fìsìn ẹlẹ́gbẹ̀dẹ́ torí wọ́n bá mú oríṣiríṣi ọ̀rọ̀ wá wọ́n fẹ́ wò pé bóyá kó kọ́ bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ ọlọ́run bá ní ethan tó o bá dán wò ni la azaqnaka dhifal hayat wa dhifal mamat walan tajida min dunina waliyan wala nasira subhanallah àbáforó ayé mọ ọ àbáfitọ̀run náà mọ ọ ọba tí dùn kankan tàbí nírànlọ́wọ́ lẹ́yìn wa ta ni bá sọ̀rọ̀ òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam kò dárú rẹ̀ kò dẹ̀ ní dárú rẹ̀ mọ́ ló fi jẹ́ pé tí ọlọ́run ò ṣe fún tẹ́dà kan bá rò yìí pé òun á wò bákan ọ̀n <laughs> tara rẹ̀ ni ni ó gbéra rẹ̀ síbi tọ́lọ́run ọba ò gbé sí ọlọ́run sọ pé bẹ́ẹ̀. Allah subhanahu wa ta'ala ó fi gbogbo àwọn àlàyé lẹ̀ òbí àìfọ̀rọ̀ wọn ṣeré kódà bí wọn jẹ́ kèfèrí á fún wọn níwọ̀ wọn ibi tó bá ta sí tẹ̀sìn á gbé kalẹ̀ fún wọn níbi ìgbésí tí ò ní fẹ̀rí fín tàbí ìdọ̀tí ló fi jẹ́ pé ẹni tó bá lóun pèpè sàlàfíà òun pèpè súnà áá. Ah! iṣẹ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ pé kí ni kọ́ má jẹ́ pé látara rẹ̀ yóò wá kó ìdọ̀tí rẹ̀ súnà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kọ́ má di wàhálà fún ọ gbọ́dẹ̀ mọ́ wọn lọ́wọ́ òbí èèyàn máa ṣọ́ra fún gbogbo wọn wọn ó fún wọn níwọ̀ wọn ọ máa dúró lórí ntí ọ̀sọ́ ọ máa dúró bí ta ni bí anabi wa Ibrahim sallallahu alaihi wa alayhi bó ṣe ṣe gbogbo àwọn òbí rẹ̀ wọn gbọ́ yé pàápàá ẹbí kẹfìrí tẹ̀ ra wọn síbẹ̀síbẹ̀ kò tátán pẹ̀lú wọn ọba wọn ó pé wọ ọlọ́run ọba ó bọ̀wọ̀ fún wọn but kò jẹ́ bí bọ̀wọ̀ fún wọn yẹn kò ta sí àlà ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala lọ́lọ́run ọba fi ń sọ fún jíṣẹ́ náà sọ wattabi millata Ibrahim hanifa wa ma kana minal mushrikin ojú kan náà tànàbí Ibrahim yẹn ni ó tẹ̀lé o. kò bá wọn bọ́rọ̀ wọn bá wóró ogún ó dẹ̀ fún wọn níwọ̀ wọn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ Allah subhanahu wa ta'ala wọn fi yé wa tí wọn bá wá dogbo sí ọ lọ́wọ́ ibẹ̀ ni wàhálà dé ọkùnrin dáwọ ń gbà mí torí ńgbà tó bá dé ọmọ ike ẹlẹ́ẹ̀kejì bá dé ọ gbọ́dọ̀ jẹ́ ọ jẹ́ fúkẹ́ lọ́kàn rẹ wípé àrùn ah, àwo ni bàbá yìí sọ yìí ọ̀gbọ́dọ̀ síbẹ̀ tí wọ́n bá gbé dé lẹ́rìn wọ́n náà ó kù sẹ́ni tí wọ́n bá gbé dé bá mi ẹni kan máa ra bàbá fún ọ ni ó fún ọ ní utmost consideration jẹ́bi pé Allah subhanahu wa ta'ala sọ pé waqfid lahuma janaha dhulli mina rahma rẹ̀ yẹ́ rẹ̀ ńlẹ̀ fún wọn ìyẹ́ àpọ́nlé látara kíni látara jíǹkì ó ní fi máa níbẹ̀ ń wò wa qur rabbi irhamhuma kama rabbayani saghira wàá máa ṣàdúrà fún un wọ́n jẹ́ mùsùlùmí wọ́n jẹ́ mùsùlùmí ìgbà tí wọ́n bá ìwà láyé ọmọ ṣàdúrà fún tó bá ti di wípé tó sign out wọn ò sí láyé mọ́ èyí tó jẹ́ mùsùlùmí ni wọ́n lọ ṣàdúrà fún ètí ìṣe mùsùlùmí nù wọn yòókù ti tán yòókù ti tán láfi sọ àwọn ọmọ yàrá wa tí wọn máa la nǹkan ọ̀kan náà àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam bó ṣe wá nínú sahih muslim àtàwọn àwọn kutubul hadith ukhra ọlọ́bọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam. bàbá mi wọ́n máa ń tọ́jú ẹbí wọ́n máa ń tọ́jú ara ó ń ṣe dáadáa ó sọ gbogbo orí dáadáa tí bàbá rẹ̀ máa ń ṣe mọ́kọ̀ gba sílámù ó ti jáde láyé nígbàjà ilé à níbo ni bàbá òun wà òjíṣẹ́ náà sára nínú náà. ọ̀rọ̀ yìí wúwo fún un torí pé kí ni ipò tí òbí wà ní ọkàn olúkálùkù ọlọ́ba nígbà tó ń lọ padà ó ní ìrẹ̀ òjíṣẹ́ náà sílá àṣìlá tí ẹ ń kọ́ kí ló òjíṣẹ́ náà sílá àṣìlá ń sọ fún ó ní tèmi dájúdájú tèmi àti tiẹ̀ wọ́n wà nùnà gbogbo ìgbà tó bá ti kọjá ní sàárè ẹ̀ǹtì ẹgbẹ́ sàárè ẹ̀ǹtì ṣe mùsùlùmí fún oníròó náà. òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám ní mo tọrọ kí n tọrọ àforíjì fáwọn òbí mi ọlọ́run bá lọ́wọ́ yọ̀ǹda mo wá bẹ̀ kó jẹ́ ń lọ bẹ sàárè wọn wò láti fi kẹ́kọ̀ọ́ ọlọ́run ló ń yọ̀ǹda ọlọ́ọ̀bẹ sàárè wọn wò ló fi jẹ́ pé a lè bẹ sàárè kẹfìrí wò bó kì í ṣe pé ká ṣàdúrà fún ah wọ́n lọ́mọ mọ̀jẹ̀ tí wọ́n dà báyìí o mọ̀jẹ̀ tí wọ́n dà báyìí o alikawali tó ṣe fún wọn o pé fún wọn o èrò nato ti ṣàlàyé fúnni fún wọn lórí wọn jẹ́ ó jẹ́ tiwọn o fi jẹ́ pé ilé ayé bí láàmà sọ mọ̀ à ń fi ṣe kìlọ̀ eh, baba Mandela ó ṣe gbìyànjú ó ṣe wàhálà ṣùgbọ́n ntẹ́yìn àdì mẹ́rù tọ́lọ́hún ọba máa ń fi kọ̀yàn sẹ́ni tiẹ̀ tí ì fi da gbogbo wàhálà téèyàn bá ṣe láyé tí ì fi dà á lùyàn láyà kò mú dání kò gba visa àlìjánná kò gba kò ṣe kálímà bóyá nígbà tí ń pọ̀ kàkà kùn bó bá lè mú dání ni tó tiẹ̀ sọ pé la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wa sallam ṣùgbọ́n kò rí wí ààrẹ rí ẹ. sọba tí òwò ti máa ń màmá lára sàlàrà sàlàm ní àwọn àwòtẹ nìkan tí wọn jẹ pé ń jẹ Mandela. ayé ni rọmọ o òṣùwọ̀n yóò sí lọ́wọ́ ẹ̀dá o ọwọ́ ọba adẹ́dà ló wà ó dẹ̀ ti là kétékété sínú tírà rẹ̀ òjíṣẹ́ náà sàlám ti ṣàlàyé rẹ̀ àwọn ẹni rẹ̀ ti bá lọ. tọ́ ọ bá gba léyìí ó ti kó tiẹ̀ tọ́ ọ bá gba eléyìí tó jíṣẹ́ ńlá sọ yìí tó lọ́wọ́n bá fi rán yìí ó ti kó tiẹ̀ tiẹ̀ gan ti bọ́ mọ́ ọ lọ́wọ́ a gbọ́dọ̀ ṣọ́ra ẹlẹgẹ́ lọ̀rọ̀ wa tó bá ti di wípé àwùjọ jẹ́ àwùjọ orúwá ògiri wa báyìí tí lúrú ti dàpọ̀ mọ́ ṣàpà báyìí ọmọ dára rẹ̀ yàtọ̀ stọ̀ kò ní sí bí ẹrú ọmọ gbọ́dọ̀ dára ẹni torí rẹ̀ pé mú kọ́ dára rẹ̀ yàtọ̀ sọ̀ fáwọn wèrè èèyàn pàtàkì ọ pàtàkì gan a ṣe dáadáa sóbì. So tí wọ́n bá ti lọ tọ́ ìtọ́ba jẹ́ mùsùlùmí náà wọ́n á máa ṣàdúrà fún èyí tí ò bá gbà Islam subhanallah. Allah subhanahu wa ta'ala sọ pé rabbukum a'lamu bima fi nufusikum ọba adẹ́dà òun ló máa tí ń bẹ nínú ọkàn yín tó ń túmọ̀ sí pé kí ni a gbọ́dọ̀ fọ wa mọ́ kí láà fi fọ mọ́ tazkiyatun nafs tawhid ìjẹ́ kí ọba adẹ́dà ọ wà nínú ọkàn èèyàn ní àfọmọ́ rẹ̀ kẹ́rì ọmọ jẹ́ ọ́n gbogbo ìgbà yìí pé ọmọ náà ọba tó dá mi ó ń wò mí ọmọ tí mò ń sọ ọgbọ́n tí mò ń sọ ọmọ tí mò ń rò ọgbọ́n tí mò ń sọ orí tí mò ń ṣe ìyọnu rẹ̀ ní ìmọ̀ lébá gbogbo ìgbà gbogbo ayé ìbá dẹ̀yìn kọ́ mi. ìbínú rẹ̀ ní máa sá fún gbogbo ìgbà gbogbo ayé bá a máa wò pé wọ́n máa dẹ́rù bà mí la tiẹ̀ ló sì torí pé kíni wọn ò lágbára láti ṣe nǹkan kan ó ní yansurkumullah fala ghaliba lakum wa in yakhdhulkum faman dha alladhi yansurkum min ba'd wa ala Allah falyatawakkalil mu'minun tọ́lọ́wọ́n bá bá ràn yín lọ́wọ́ kọ̀sẹ́ńtò lè borí yín tọ́ba yẹpẹrẹ yín sẹ́nìkan wà tó lè ràn yín sí lẹ́yìn rẹ̀ ni nítorí náà o ọba adẹ́dá nìkan là á máa fara tì pẹ̀lú kíni pẹ̀lú sínsìn òun nìkan àti pípa òfin rẹ̀ nìkan mọ́. ó ní atakhshawnahu sọ́nbẹ̀rù wọn ni ọba adẹ́dá nìkan là á bẹ̀rù òfin rẹ̀ nìkan là á pa á mọ́ torí pé kíni gbogbo ẹ̀ kíni gbogbo ẹ̀ ikú náà ni tọ́ ọ bá kú ọ̀dọ̀ tá a lọ ń lọ ìtí ń dẹ̀ ń bẹ lẹ́yìn ikú wàláhì ojú kú lọ ìsẹ̀mí ẹ̀yìn ikú gbére ni ó ju èyí tá à ń ṣe lọ́wọ́ ìta àti sísẹ́yìn lọ òfin náà wàyí náà dára làhàkìrà làhìyẹ làhàyẹwà làkúntùn làkánú ya'lamun yani lẹ́yẹlẹ hayatil haqiqiya ìgbésí tòdodo gbére òní gbèsè tọ̀hún tá a gbọ́dọ̀ máa lé ní gbogbo ìgbà ní sèṣí ní sọ̀rọ̀ sí àti ìròrí wa èyí lọ pàtàkì. ìfọkànmá tẹ́síkẹ́tù nafs òní pé ká jẹ́ kí ìjọ ṣoṣo ọba adẹ́dà tá a máa sìn tá a máa sá fún ìbínú rẹ̀ kó máa wà lọ́kàn wa ń gbogbo ìgbà ọmọ ń tàn rò ọgbọ́n ń tàn sọ orí ń tàn ṣe. in takunu salihin tẹ́ bá jẹ́ ni ẹni tí ń jẹ́ kẹ́rì ọkàn jẹun ní gbogbo ìgbà báyìí torí ilé kan ló lè rọ ẹ̀dá nípa. Hmm? afanajalul mujrimina kal muslimin ma lakum kayfa tahkumun. ومن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى tó ń bá ti rántí gbogbo èyí gbogbo gbà ọmọ yìí pé iṣẹ́ ọwọ́ rẹ lọ jẹ iye rẹ o èèyàn ṣọ́ra èèyàn ṣọ́ra na ẹni tó àdámọ́ ọmọ ẹ̀dá ènìyàn yọ gbàgbé ìgbàgbé ó ṣe yóò ṣiṣẹ́ but ngbọ̀ bá ti ṣiṣẹ́ ó ń tètè tají padà láti straighten ara rẹ̀ kọ́mọ́jẹ́ pé kí ni òun gògò sídìí ìbàjẹ́ ẹni tí ń ṣe báyìí tí ń ṣe báyìí tó ń dúró tó bọ̀ kí ló jíṣẹ́ náà sàlám sọ. ó ní ma min abdi mu'minin illa walahu dhanbu ya'tadu fi'atan ba'da fi'a dhanbun la yufariquhu hatta yufariqa dunia kò sí olùgbàgbọ́ òdodo kan ẹrú olùgbàgbọ́ òdodo kan yóò ní ẹ̀ṣẹ̀ kan tó yí pé tó ti túbà rẹ̀ ní ìsìn báyìí nìsín yóò tún kó sí tó ti túbà yóò tún kó sí mi tó ti túbà yóò tún kó sí mi ẹ̀ṣẹ̀ ó máa wà fún báwọn tó yẹ pé tí ń bá ti ń bọ́ náà kan yóò máa kó sí kejì ni tí ó fi lè jọlọ́run ọba nípè ṣùgbọ́n o olùgbàgbọ́ òdodo ni wípé kò ní gbogbo nídìí ẹ̀ṣẹ̀ tí bá ti ń kó sí kan yóò tún máa dára rẹ̀ padà tí n bá ti ń kó o sí yóò máa dára rẹ̀ padà yóò máa. kí lọ́la wọn bá sọ alladhina jahadu fina lanahdiyannahum subulana àwọn tí ń jàdùn báyìí tí ń tẹ̀ ń jàdùn báyìí kí ló túmọ̀ sí ọmọ yìí pé ìṣirò ń bẹ ń wá ń ṣègbìyànjú pé kó wọn ọmọ kù sídìí rẹ̀ sá ọmọ pọ̀ ọba adẹ́dà ń ṣọ̀hún ìjì ìjì ìjà ìbẹ̀rẹ̀ ẹni jà báyìí. Allah subhanahu wa ta'ala òun ṣàforíjì gbogbo gbà òun kún fún sí istighfar kò jẹ́ kí nǹkan kan tóun ṣe jọ òun lójú ọmọ wọ́n lọ́wọ́n bá ságbá lọ́hùn kò jọra rẹ̀ lójú. àwọn ọmọ ẹlẹ́lẹ́ nǹkan pàtàkì tá a gbọ́dọ̀ fojú fòrò Allah subhanahu ni ati idal qurba haqqahu wal miskina wabna sabil wala àwọn aláìní àwọn mọ̀lẹ́bí bàbá ìyá àwọn ará àwọn òbí ìyàwó àwọn òbí bàbá àwọn òbí ìyá àwọn òbí bàbá ìyàwó ẹni àwọn ọmọ ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn. Allah subhanahu wa ta'ala pè ní ẹ̀tọ́ kọ́mọ́ fi jẹ́ pé ńgbà bá fún wọn a ṣèrè gún ẹ̀tọ́ wọn ni ẹbí aláìní torí pé ó fẹ́ lè mẹ́nìkan wọ́n ní tọ́pẹ́ fún ó gbé fúkẹ́ díẹ̀ fún ọ má jì ọ tọrọ kó o tó fún un salamu aleykum ẹ dákun gbogbo gbogbo alamọ bó ṣe rí orí bẹ́ẹ̀ fáwa náà ẹ bá afẹlẹ gẹrẹ ẹsẹ díẹ̀ ó ti ṣètò ọtí bẹ́ẹ̀ làládùúgbò kí ló jíṣẹ́ náà sọ àṣọ làmùsọ kìí solùgbàgbọ́ òdodo ẹni tó yó táwọn aládùúgbò rẹ̀ àwọn amúlélẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn alábàágbé rẹ̀ tí wọ́n ń sùn lébi. tọ́n bá ń ṣe bẹ̀ tàbí ó ń ṣe ń ta sánsán wọ́n mọ̀ pé definitely àwọn tí wọ́n bẹ ní àdúgbò bí ṣe omi ọbẹ̀ rẹ̀ àti kìrì kan fi ránṣẹ́ sí ní tẹ́ ń gbóhùn rẹ̀ rẹ̀ o tẹ́ ń gbóhùn rẹ̀ ẹ̀yin náà tọ́ wò. eyín ni tiẹ̀. gba wọn pa ẹran wọn pin wọn pin wọn pin ọwọ àkú ọwọ àkú jáńkélé kan ìyàwó Aisha ya Rasulullah sallallahu èyí tó wá kù wá ní nínú gbogbo ẹ kù kàn wá ní nínú gbogbo ẹran rárá nana òjíṣẹ́ náà rárá kàn wá lè ta náà síta hùn eléyìí ni nígbà bá jẹ́ àyàmọ́gbẹ́ àṣẹ gbogbo ẹ̀ ètò kan wà láti náà ìròrí mùsùlùmí nù ìròrí mùsùlùmí nù kìí sí tọ́ ọba ti ní nǹkan kan báyìí ntọ́lọ́hún ó fún wa tá à ní lè ná fún àwọn mùsùlùmí àwọn èèyàn wa tá lè fi ṣàǹfààní ẹlòmíì á wọ́ọ́lọ́hún ọba má fún wa nírú nǹkan báwọn torí pé kí ni oríire wa ìṣe fún gbogbo àwọn tí wọ́n bá nídìí báyìí òní láì sí pẹ̀lú rẹ̀gùn ọlọ́run bá fi sọ pé làtọ́pítìlù sadaqatakum bilmanni wàláàdà ẹ má ba, iṣẹ́ rẹ̀ yín jẹ́ pẹ̀lú kíni pẹ̀lú rẹ̀gùn àti sọ́sí àti nira ọ̀ ń bọ̀ tọ́ ọ bá tẹ̀ nàka sí ibi bá fún wọn ni. tọ́lọ̀mbá wa dá bùkátà kan lẹ̀ wọ́láì yóò ṣe nǹkan rẹ̀ o ntí kákan máa ṣàdúrà kó fi àṣẹ sábàbí dáadáa ni yóò ṣe nǹkan rẹ̀ irinṣẹ́ rẹ̀ pọ̀ man yattadi minkum an dinihi fasofa allahu bi qawmi fasofa yati allahu bi qawmi kí ló sọ ó ní yuhibbunahu yuhibbuhu wa yuhibbunahu ọlọ́run fẹ́ràn àwọn tẹ́ bá pẹ̀yìn dà lójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run ọba ọlọ́run ọba ó gbé àwọn àràn kan wá yuhibbuhum yọ fẹ́ràn àwọn àwọn náà fẹ́ràn ọlọ́run ọba. wọ́n máa sapá sójú ọ̀nà ọlọ́run ọba wala yakhafuna lawmata la'im wọn ò tiẹ̀ ní rántí anybody kí ni àwọn èèyàn ń sá kí ni wọ́n ń sọ ariwo ọjà ni tí wọ́n ń sọ kí ni ilé mi ní tiẹ̀ elémi ni tiẹ̀ ọlọ́run sọ̀rọ̀ olóhùn sọ elémi ni tiẹ̀ bó ni tiẹ̀ ṣe jẹ́ ó pàtàkì ní gbogbo ìgbà wal miskin wabna sabil wala tubadhir tabdhira mánàánákúnà èèyàn ní pé mọ̀nà tí ò tó síbi tó yẹ kọ́ ọ̀nà tó dẹ̀ ní lọ́wọ́ tó ọ̀nà pípọ̀ sí ibi tí ọ̀wá yẹ kọ́ ọ ná sí kọ̀ wá dà síbẹ̀ sọ̀hánàlá gbogbo ohun tó bá ibi tó yẹ kéèyàn ná sí gbogbo ohun téèyàn bá ná síbẹ̀ kìí ṣe náà pa ibi tí ó yẹ kéèyàn ná sí bó ṣe lè wù kó kéré tó ní téèyàn ná síbẹ̀ iná pa ni wọ́n dẹ̀ ń ṣe tutù o ẹ ẹ sá fún wọn ní nǹkan kékeré kan hmm. mẹ́nu kó la ẹ̀ ń tọ́ one million àti ẹ̀ ń tọ́ ná ten naira sàwa kí ni wọ́n gbé lárugẹ ṣíríkù kófù ìyà kan náà wọ́n jẹjẹ wọ́n jọ wọ náà ni wọ́n jọ jẹ̀yà ọlọ́run ọba ni àìrìn orí ibú lọ́wọ́ bó ṣe lè wò kó kéré mọ́. Allah subhanahu wa ta'ala ni innal mubadhirina kanu ikhwana shayatin àwọn onínàkúnà ọmọ àyè èṣù ni wọn torí pé kí ni èṣù àṣepọ́n kò ṣọpẹ́ fọlọ́hún ọba ní tọ́lọ́mbà bùn kò ṣe bó ṣe yẹ kó ṣe kí ló yẹ kó ṣe tahqiqul ubudiyya lillah ó yẹ kó fi hàn ní kó fi rinlẹ̀ ìjẹ́ ẹrú sí ọba adẹ́dà ṣùgbọ́n ṣe tó wù kéèyàn má bàa di ọmọ àyà rẹ̀ nínú náà Allah subhanahu wa ta'ala wala tubadhir tabdhira sàtìní ẹ̀ nana Allah subhanahu wa ta'ala wá ń ṣe kìlọ̀ la taj'al yadaka. مغلولة إلى عنقك ngbà ni ẹ má nana kúnna o má wàá sọwọ́ kọ́rùn o èèyàn ní wípé má kàwọ́rọ̀ láì na. wala tabsutha kullal bast má wàá dà á ká máa fọ́nká láì létò o. kí n lè tó rẹ̀ ibda bi nafsik yasalunaka madha yunfiqun qul ma anfaqtum min khairin falil walidayn wal aqrabin wal masakin وابن السبيل وما تفعلوا من خير فإن الله به فإن الله به عليم wọ́n bi ọ́ léèrè ní tá a pèsè fún wọn bó làwọn ó ṣe náà sọ fún tí a pèsè fún wọn o falẹ̀lẹ̀wàlédè yìí ìṣe fáwọn òbí méjèèjì wọn pàtàkì wal aqrabin àtàwọn tí wọ́n tún súnmọ́ wọn ìyàwó ọmọ àwọn èèyàn balẹ̀ bàbá àwọn ilé ìyá àyà àwọn ìyàwó àwọn èèyàn àwọn ilé bàbá rẹ̀ ìyá rẹ̀ gbogbo wọn báwọn wal masaki àtàwọn aláìní kò tó fókọrọ àkó sí wọn lábẹ́ tí wọ́n yẹn serious ṣùgbọ́n aláìní làwọn náà wọ́n kó sábẹ́ masaki ọ̀bìnrin sẹ́bí àti tí nǹkan àrìnsẹ̀ tán mọ́ lọ́wọ́ ọlọ́wọ́n bá ní gbogbo ń tẹ́ bá ṣe ní dáadáa ọlọ́wọ́n bá mọ́ o agbọ́dọ̀ nà báyìí níwọ̀ntúnwọ̀nsì la fi mú ọ̀rọ̀ wá jíṣẹ́ náà sallallahu alaihi wasallam ìmàna ni màna kódà ntọ́ba ní kìí jẹ́ kó dijọ́ kejì ní ọ̀rọ̀ lọ́wọ́ ṣùgbọ́n o yóò ti tẹ́kì àánú ilé náà ni oúnjẹ ọdún kan nínú ilé nígbà tí ọlọ́run gbé kẹrẹ̀ dé oúnjẹ ọdún kan yóò ní nínú ilé tí àwọn nínú ilé tí wọ́n ṣètò wọn tí wọ́n jẹ tí wọ́n mọ̀ ni ṣùgbọ́n lẹ́yìn èèyàn ah, ntọ́ bá ṣẹ́kù lọ́rọ̀ lọ́wọ́ rẹ̀ kì í bá dijọ́ kejì. Allah subhanahu wa ta'ala wa nkì án lọ inna rabbaka yabsutu rizqa liman yasha wa yaqdir dájúdájú ọba rẹ̀ ìmọ̀ àdá ọ̀rọ̀ lu ẹni tó bá fẹ́ bó ṣe wù ú kìí ṣe mímọ̀ ṣe rẹ̀ ìwọ tó bá dàlù distributing agent ni ọ́ òfin ìwọ rẹ̀ lórí rẹ̀ nígbàyàn ni kò tètè aṣọ láti ṣe kí ni kọ́ ọ má bàa jẹ̀bi rẹ̀ gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kò sí béèyàn ṣe tó tọ́lọ́hún ò lè gba nǹkan lọ rẹ̀ kò sí bó ṣe lè béèyàn ṣe lè yẹpẹrẹ tó tọ́lọ́hún ò lè gbé lọ sókè torí pé kí ojú àánú rẹ̀ kínkínní bí ọmọ náà gún nínú ojú àánú rẹ̀ yóò sọ kẹfìrí di wòlíì nísìn tíbínú rẹ̀ bá dé èyí tó kéré bí ọmọ náà gún yóò sọ wòlíì di ẹni ìbálẹ́jọ́ wí nísìn tí ó di kẹfìrí kò sí tọ́kàn bẹ́ẹ̀ ìkẹ́ ńlá nu àti ìbínú rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tí ò ní nǹkan kan kò ní nǹkan kan tọ́lọ́mù bàbá fẹ́ gbèsè rẹ̀ dé yóò di ọlọ́rọ̀ nísìn tó jẹ́ pé ah, kó wa máa rántí kí ni kó máa rántí ọba tí ń ṣe kí ni ń fẹ́ kó má lò fẹ́ mi. ní táàmù ayé abacha ọ̀kan nínú àwọn ọmọ àyà wọ́n mú wọn fún kankan àbí kejì wọ́n tì wọ́n mọ́lé wọ́n wá jọ wà látìmọ́lé pẹ̀lú àwọn kan mùsùlùmí làwọn náà bọ̀dọ̀ àwọn ọ̀lẹ́sìn ọ̀lẹ́sìn dáadáa irun wọn gan ń ta múrege ni òun wá wẹ̀ aago méjì lẹ́yìn bá lórí ibùsùn tó bá ti pẹ̀rẹ̀ tàájúdù láti aago méjìlá báyìí yọ wọn ni títí di bíi four thirty lọ sí five ní joojúmọ́ joojúmọ́ gbogbo òrùbí ṣèṣe ni ẹnìkan tí wọ́n bí ire tí wọ́n tó jẹ́ pé ó ti wá ṣe bí ẹ ń kùnà òun náà wà lẹ́gbẹ̀ẹ́ ọ wá rìn dáadáa pé ah kí ni ìdí tó lòun fi rìn ó ní òun ò lè ṣe eléyìí eléyìí lọ. aago méjìlá ó ti dìde fà wọ nǹkan bí aago àbọ̀ lọ sí márùn ah, lọ máa rìn wọ́n bá tún wọn lẹ̀ nígbà wọ́n tún wọn lẹ̀ wọ́n tún wọn lẹ̀ papọ̀. arákùnrin abid wọn ni ah bò ní ìmọ̀ lọ́wọ́ yìí ẹnì kejì yẹn á ń bilẹ̀ rẹ̀ pé kí ló dé tó fi sọ bẹ́ẹ̀ ni kò sí tata lójú yẹ́yàn táwọn túmọ̀ yẹn kò tiẹ̀ sí nǹkan kan ah, kò sí nǹkan kan ok wàá máa jókòó sínú ọ́fíìsì òun òun níbi ilé iṣẹ́ ń tiẹ̀ ká máa jókòó sínú ọ́fíìsì ní fún ní twenty thousand naira lóṣooṣù yà mọ̀ pé twenty thousand gbáyùn owó ni bíi ojú ó fẹ́ ju hundred thousand sísìn lọ dáadáa rẹpẹtẹ bèrè bí àwàdà ẹ̀gbọ́n rẹ̀ ọmọ ẹ̀yà rẹ̀ politics dé one contest for election tó bá lọ lé ibi tí wọ́n bá ti ń sọ pé wọ́n ń ṣe campaign nínú twenty thousand tí ń gbà náà ó ní ó fi ra biscuit fanta drinks níbi tí wọ́n bá ń ṣe kínní lágbájá Ibrahim bolo ti rówó ó ní hmm, ẹnìkan lọ́lọ́run rán sáwọn títí títí bí arí bí àwàdà ẹ̀gbọ́n rẹ̀ wọlé ẹ̀gbọ́n rẹ̀ wá fi ṣe chief of staff rẹ̀. ẹlẹ́wọ̀n àná nù o ẹlẹ́wọ̀n àná ó ẹni tí wọ́n jọ wà nínú àtìmọ́lé wọn ni wọ́n sọ gbogbo ohun tó ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ni wípé wọ́n wá fẹ́ gbéṣẹ́ kan jáde ta làwọn lè gbé fún a bí gómìnà ṣe sọ yẹn báyìí chief of staff ní ẹni tá a gbé fún bẹ́lẹ́kọ̀ọ́ oníbò ní tiẹ̀ ṣe jẹ́ ọ wá narrate story nígbà táwọn fi wà látìmọ́lé nù ó fi ọ sínú ọ́fíìsì wọ́n kàn fún ọ lówó ní kàn fún ọ lówó kó wọn á máa jókòó sínú ọ́fíìsì gbà tó ní níbo lòun ọ̀ wà lọ báyìí. àtàwọn ṣáàyè ipe kíni iṣẹ́ eré ìgbé kèé gbé láyé ọ̀run téèyàn ṣe nítorí rẹ̀ sure guarantee. kéèyàn dẹ́ má fi ojú tẹ́ńbẹ́lú iṣẹ́ rí kí ló jíṣẹ́ náà sàásìlán sọ ó ní la taqiranna minal ma'rufi shay'an má fojú tẹ́ńbẹ́lú iṣẹ́ rí walaw an tulqiya akhaka wa anta munbasitu ilayhi wajhak fa inna dhalika minal ma'ruf ìbá ṣe yí pé oró ọmọ àyá rẹ̀ tó bojú jẹ́ tó banú jẹ́ ò ní kọ́bọ̀ lọ́wọ́ ṣùgbọ́n ọwọ́ atúnuká sí ọ̀rẹ́ rìn sí ọfà lójúmọ́ra pé kí ló fà kí ló lélẹ̀ kí ló ṣẹlẹ̀ gbogbo ẹ̀ náà ni afa ẹ̀jẹ̀ agbára lọ́lọ́run ẹ̀yin lẹ́nu tún sọ báyìí ṣe wá sí tó tutù fún nítorí òní lọ́wọ́ ń gbà yàn ni tọ́ba wá yẹ pé ẹ̀dá kan ẹ bá ń fi eléyìí dín nǹkan kan tọ̀ bá ni ọkà kókó rẹ̀ lọ́dọ̀ ọba dẹdà Allah subhanahu wa ta'ala ìṣesí àwọn ẹni rere lè. wọ́n ní innahu kana bi ibadihi khabiran basira ọba dẹdà o. ọmọ gbogbo ti ń ṣẹlẹ̀ ṣẹ̀dá rẹ̀ o ó dẹ̀ rí náà rí wù ní kọ́mọ́sà sí dáadáa fún wa eléyìí níbi tá a bọ́rọ̀ dé àwọn ìbéèrè jẹ rẹpẹtẹ táwọn ọmọ ẹ̀yà ni á ká fáwọn aláàyè káwọn tún béèrè béèrè àwọn díẹ̀ ká tó máa tẹ̀síwájú fáwọn issues kọ̀ọ̀kan jẹyọ. Abu Khadija madha nafal nataqaddam bi maqala aw na'tiyin fursa lis-su'al qabla an nataqaddam. Naam. Al-amru ila Allah ya akhi. <laughs> ká gba àwọn ìbéèrè bíi mélòó kan ká tó tẹ̀síwájú. jazakumullahu khairan sa. wa antum fajazakumullahu khairan. kọ́nà wà sọ yẹn lẹ́sìn rárá. àmì àti wọn náà. naam èèyàn kan sẹ́ni ìbéèrè sí rírà iná ká tó ṣíwájú ká tó gba nọ́mbà. so wọ́n ní ní tó níbáṣepọ̀ pẹ̀lú àwọn tẹ́ fi dá wa lẹ́kọ̀ọ́. so wọ́n ní tí bàbá èèyàn bá jọ́ mùtì. naam tó dẹ̀ jẹ́ pé alójúṣe àti náwó fún bàbá èèyàn so táwa rí pé owó tá a bá fún ọ yìí ọtí náà ni wọ́n fi mú so wọ́n ní bó la ṣe ṣe pé kíní táwọn sọ yìí ó ti ń lọ síbi twenty seven years tí bàbá ò fi ọtí lẹ̀ so èyí jẹ́ ìbéèrè àkọ́kọ́. gbogbo ohun tí ó nídìí láti tó ní bùkátà sí ló ń jẹ ní gbogbo àwọn nǹkan wọn ni kí a máa provide fún un kìí ṣe ntọ́jẹ́ tówó yẹn àwọn tí ó ní bùkátà sí tí òfin ní jẹ́ pé yóò ṣẹ́kù fún yóò fi lè máa mutí but nevertheless kí ẹ máa ṣe wáàsí fún bàbá mi wọ́n sọ báyìí wọ́n sọ báyìí níta ó ń bú wa èyàn èébú yẹn kékeré ni nítòjíṣẹ́ náà sàásìlám sọ ni wípé ọtí ẹni tó mutí yóò kírun ogójì ọjọ́ ọlọ́run ò ní í gbà kó dẹ gbọ́dọ̀ má kì í bolélé wa àwọn àkàrò yìí ó pàtàkì torí tá à ń bá ń ronú jinlẹ̀ lórí àwọn nùsọ́sù ọmọ ń ṣèwò èèyàn àmọ́ instance kan wá rí sẹ́yìn crisis ṣẹlẹ̀ nílùú kan ọmọbìnrin kan tó jáde ó dágbére fáwọn aráalé wọn àdúgbò nǹkan bẹ̀rùn ló lòun lọ kò jìnnà ìlú dàrú kò wá mọ ibi tó fẹ́ sá sí ọba kubelin maghreb ọba bọ́ sí masjid ó rí ọ̀dọ́ kan nínú mọ́ṣáláṣí yẹn òun ní ń tẹ́kíà mọ́ṣáláṣí òun náà ní dẹ́ ń pè mọ́ bàbá ìlú ti dàrú ó lóun náà rí bẹ́ẹ̀ dákun fún mi níbì kan tí màá wà ń bí títí dàárọ̀ ó ní no problem lọ dún bẹ̀ ọmọbìnrin yẹn dún bẹ̀ nígbà tí ó tóbi tú lóru ọmọbìnrin yẹn ò lè sùn ọmọkùnrin náà ò lè sùn àṣetán ọgbà rẹ friendship kálù àti ṣẹlẹ̀ tọ́jẹ́ yí pé aburú ó ti ń gbìn sí wọn lọ́kàn ọmọbìnrin ó ń wọ ọmọkùnrin ọmọkùnrin wá rántí nùsù sọ̀rọ̀ òjíṣẹ́ náà sílá sílá wípé kí ẹ mú òyà kó ń bọ̀ àbí onírin kí ẹ ti bọ inú iná kọ́pọ́n tọ̀tọ̀tọ̀ kí ẹ fi kí ẹ wá fi ya ẹran èèyàn báyìí ó rọrùn ó kéré nínú yàtẹ̀yìn ọ̀jẹ̀ ní kéèyàn fọwọ́ kan ọmọbìnrin téèyàn ọ̀lẹ́tọ̀ sí báyìí. gbogbo àwọn nùsùsù yẹn ó ń jẹun lórí rẹ̀ àtùpà ajóhìrì tí ń bẹ nínú mọ́ṣáláṣí pẹ̀lú rẹ̀ ọ wá mú nǹkan kan yóò fi ran àtùpà yẹn yóò ara fi súnmọ́ ara rẹ̀ báyìí tó bá ti súnmọ́ yóò tún yóò tún sá sẹ́yìn bó ṣe ṣẹnu tí àṣùbà àfifẹ́ tó ìgbà tí wọ́n á pè wọ́n ọmọbìnrin wa ni mo fẹ́ mo fẹ́ kọ́ ẹ̀kọ́ kan mo rí dírámà tẹ̀ ń ṣe lóru kí ló lè fà ó ní bẹ́ẹ̀ ni àṣetánì ló dé but kò sí ní téèyàn fi jẹrí àṣetánì àfi kí ẹ̀ tẹ̀lé inú sùn sọ̀rọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlọ̀ òun arántí tèmi rẹ bá ta lura wa ń bẹ̀ kò sẹ́ni tí ó mú wa bọ̀ nínú ilé ọlọ́run bá ọlọ́run bá ń wò wá mo wá fi ṣe àkàrò iná tẹ́lẹ̀ kò yé sẹ́ni ló gbóná jù èyí tó gbóná jù láyé ìdá kan nínú àádọ́rin one over seventy tọ̀run ni mo wá fi lè dánra wò bí mo bá lè gba léyìí mára kí n múra sílẹ̀ tọ̀hún ìyìn lè gba ilé ìgàn mára dépò pé màá múra sí tọ̀hún ló jẹ́ ń rọra yẹra gbogbo ohun tí mo ní lọ́kàn sí ẹ bí n ti mú náà wá bẹ́ẹ̀ ni ń pòórá mọ́ mi lára ní tí mo ṣe nù títí títí àfi wá kásùbà ni mo fi tètè ní tọ́ ilẹ̀ ti mọ́ káwá mọ́ sàlámà rẹ̀ nínú àwọn akábàrò tí wọ́n mọ́ wa sọ pé ọmọbìnrin yẹn sọ fáwọn òbí rẹ̀ pé irú ọkọ tó yẹ kó wọn fẹ́ rè torí pé kí ni ọ ń páyà àti ta lòfin ọlọ́run hava wa so irú òbí báyìí kí ẹ ṣe àwọn àkàrò fún un àtúbọ̀tán timi mu fẹ́ni tó bá ń pera rẹ̀ ní mùsùlùmí ẹni tí ì ṣe mùsùlùmí ẹ̀yìn ilé rẹ̀ iná nílé rẹ̀ ẹ̀yìn wọn iná tiwọn bọ́tẹ́ tí ń pera rẹ̀ ní mùsùlùmí kọ́ má ṣàdánù kọ́ má pàdánù láyé ń bí ẹ̀yìn pàtàkì kọ́ má ṣe wáàsí fún bàbá rẹ̀ ntí kọ́ má kún lọ́wọ́ lórí ìbàjẹ́ látara tí ń bá ń fún tó bá ti mọ̀ yí pé àjẹṣẹ́kù nínú tóun fún ló di pé fi ń na kọ́dẹ̀ mọ̀ ṣàdúrà fún. jazakallah khair. na wọ́n ní kí ni ẹ̀tọ́ ẹ̀tọ́ igi síso ṣé bóun ní ṣètò rights of acting the nikah. jíjẹ mímu wíwọ̀ gbígbé. naam àwọn tí a bá ní ìyẹn. ìyàwó rẹ o ntí ọjẹ níwọ̀ntúnwọ̀nsì ntí ọwọ̀ níwọ̀ntúnwọ̀nsì ilé tí ó gbé níwọ̀ntúnwọ̀nsì ó ti dọ́nà yẹn. na. àwọn tá a ba ni iyen iyawo re one nti oje niwontunwonsi nti ní dona yen na awon ba ni ibeere okay one two three three four five six seven eight nine. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikumus salam warahmatullahi wabarakatuh. ọ̀rọ̀ mọ́tò wíwọ̀ tẹ́ pé bóyá a ti wà ní mọ́tò already. Naam. so unfortunately ẹnìkan tẹ obìnrin kan jókòó síyàn lẹ́sẹ̀ kò sí jókòó síyàn lẹ́gbẹ̀ẹ́ kò dẹ̀ sí bí yàn ṣe lè kúrò níbẹ̀. kò sí. obìnrin obìnrin kan wọlé. Naam. bẹ̀tẹ̀ ẹgbẹ́ yàn ló jókòó sí. ẹgbẹ́. ẹgbẹ́ yàn ló jókòó sínú mọ́tò. Naam. báwo la ṣe ṣerú yẹn sí. kó jókòó kẹ́yàn dìde. kó jókòó kẹ́yàn dìde. ah sáwọn. ẹ jókòó ẹ náà dìde. then question kejì otu tún relate mọ́ O náà. ó ṣẹ̀ṣẹ̀ sí mi ni o n tí mo ṣe ni mo sàn. mo ní necessity pé kí wọ́n má tó mọ́tímẹ́tì ẹgbẹ́ mi ló fẹ́ jókòó sí mo dẹ̀ nàró mo dìde. but ọmọ ìyá wa kan ní àdánwò kan à ń jọ lọ bìkan ni Suleiman Hamza Abu Mariam. ìyá yẹn òun wò pé òun ti dàgbà bọ̀tọ̀ ó sì wà ń bẹ̀ ó sì wà ń bẹ̀ shar'an wa aqlan ó sì wà ń bẹ̀ òun rò pé ti dàgbà bọ̀tọ̀ ó lè mú fìtínà wá làṣẹ kọ̀dá kan mọ̀ Suleiman Hamza wa mú <laughs> nususu tó ṣe tán tí ń jó werewere lórí rẹ̀ àkóbá wò lélẹ́yìí ó wá mú báàgì tó mú dání ó fi dí gàgà àyà yẹn àṣeyà máa tó ń tó mì bá a ṣe rìn dé òní lọ́ba bọ̀ ẹ wá gbà mí ṣé wàá fẹ́ ru eléyìí ní nítorí ọlọ́run mo rí i pé òun ràgà àbúrà rẹ̀ òun òun ti kíní ọmọ ntọ́mọ ọlọ́mọ ń fẹ́ ó dẹ̀ rí pé ah, ẹ gbà gbogbo wọn bá dẹnu bò mọ́tò mo jẹ́ kí wọ́n fulẹ̀ á jẹ́ wọn ó fulẹ̀ torí ká fi mọ ibi tó lúkálùkù wọn dúró sí ká mọ jàmọ̀ pé symptoms Ti symptoms tó bá jẹ́ pé nǹkan kan ló bí symptoms various symptoms ẹ̀hẹ̀n malaria nísìnyí yóò mara ríro wa yóò mú temperature wa ó lè mẹ́fọ́ rí wa ó lè oríṣiríṣi ló lè mú wa gbọ́dọ̀ àwọn pé kí ni kọ́ọ̀sì hmm. tí symptoms níbo ni àwọn doctors wa symptoms tó bá ti jẹ́ pé nǹkan kan náà ló kọ̀ọ̀sẹ̀ pé nǹkan kan láàmú kó tá ti mú nǹkan yẹn kó fẹ́lẹ́ alhamd mo ní màmá ó ní à kì í ṣe wípé òfin ọlọ́run ọba ni ó ń ṣọ́ ìwọ ọlọ́run ọba kọ́mọ́bà jẹ̀bi ọlọ́run ọba ó dẹ̀ ràn yín náà lọ́wọ́ ni. gbàtà wa ṣe àlàyé yẹn tán bó ṣe ń ṣe ìjọmọdé má jẹ́ kí ó lè ṣe protection yẹn dáadáa but ẹ bá gbà bẹ́ẹ̀ ẹ bá mọ̀ wípé torí tín àti torí ara rẹ̀ nítorí láti fi tẹ́ òfin ọlọ́run ọba lọ́run òní ń ṣe ìgbà yẹn lára wọn ṣe wá balẹ̀ mi ìrántí mọ́ ọ likely òun náà ló lè rántí mo rò pé a change ìjókòó yẹn later ni mi ìrántí dáadáa mọ́ ọ máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àdéhùn ńlá ni níbi tí wọn ò bá ti tẹ̀lé qawaid níbòmíì ibi tí obìnrin yóò jókòó sí yóò wà lọ́tọ̀ ibi tọkùnrin yóò jókòó sí yóò wà lọ́tọ̀ wọ́n ń ṣe nàìjíríà yìí náà wọ́n ń ṣe nàìjíríà yìí náà wọ́n ń ṣe àwọn some part of northern states and uh, some other places nígbà kan ọmọ ìyá kan gbà tó ṣe transportation ó sì kí opinion mo advice rẹ̀ pé eléyìí ni tó o bá ti lè ṣe léyìí o tó o bá ti kó wọn papọ̀ ìwọ náà gbà nínú commission rẹ̀ náà ava wà ibi kan náà láti bẹ̀rẹ̀ asa start mi tá a bá ti bẹ̀rẹ̀ àwọn tí wọ́n ṣe mùsùlùmí gan wọ́n gba wọ́n wò ó pé yes there is no doubt irú nǹkan bá ń lóòótọ́ ó necessary kì í ṣe gbogbo àwọn aláìmọ̀kan náà ni wọ́n fara mọ́ ìrúpọ̀ tí ó fi wá di pé sanctity wọn yóò wà violated kì í ṣe gbogbo wọn. now. second question ni nǹkan kan ṣẹlẹ̀ sí mi gan recently. now. so mo lọ fún dis eh, national id card kan fẹ́ ṣe. okay. so àwọn tó wá jẹ́ tó ń ẹ̀rọ pẹ̀ gan obìnrin ni gbogbo wọn. obìnrin gbogbo wọn. wọn tó ń ṣe enrollment. now. so mo ti jókòó already mo fẹ́ take fingerprint suddenly. gẹ́gẹ́ kan fọ ó kàn gbé ó kàn adjust ọwọ́ mi. now. mo ti gbé ọwọ́ sórí ní tí wọn fi ń ṣe fingerprint yẹn. bẹ́ẹ̀ni. pé kì í ṣe suddenly kí n kàn tí ọwọ́ mi kí ó adjust ẹ pé kí n gbé ni. sọ̀rọ̀ kéèsì yẹn ń sìn kí ni báwọn ṣe lè. tó bá ti wà ní illustration báyẹn in watch word ni tayakuz you have to be vigilant. bí ìgbà tá à ń lọ ṣe registration registration uh, sim cards náà ni àbí ìgbà tá a ti kọ́kọ́ ṣe id card ìta kọ́kọ́ ìgbà tá a ti wo yẹn mo lọ sọ́dọ̀ chairman local government ẹ fún àwa ọkùnrin lọ́kùnrin ẹ fáwọn obìnrin lóbìnrin tó rá àwọn ìyàwó wa tí wọ́n ń borí àtàwọn tí wọ́n ń bójú. ó ó fẹ́ rí bákan lára rẹ̀ mo wá advice mo ní lókè lọ́hùn wọ́n ṣe mùsùlùmí làwa náà ń sàlẹ̀ ń bí bó o ní ọ̀bọ ṣe ṣe rí jìnnà kí o sì but akhiran ntọ́ṣẹlẹ̀ ni wípé wọ́n fún wa lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ń kùn àwọn obìnrin yẹn bẹ̀rẹ̀ sí kùn èwo leléyìí nǹkankan ẹ mọ̀ pé wọ́n pèèyàn ní wèrè ẹ̀ ní kí ni trademark wèrè wọ́n pèèyàn ní ìmọ̀ káfíra káfíra tàbí aláìmọ̀kan ọ̀wá ní ohun yẹpẹrẹ òfin ẹ̀sìn kí ló fẹ́ kó ṣe kọ́dà mọ̀nà kọ́ mọ̀ nkankan ntọ́ dáa fún nǹkan kọ́ mọ́ so kò débi dàdí ntọ́ wá dáa fún ọ so ntọ́ padà ṣẹlẹ̀ nìyẹn so èyàn ò ní vigilance yẹn gba ti sim card yẹn àwa àtàwọn ọmọ ìyá tá a lọ àwọn obìnrin la bá ń bẹ̀ a mọ̀ pé ètò kéré jù náà ni pé kọ́gá wa lọ́wọ́ mú kó sọ pé bá ṣe tẹ́ ni àní move sẹ́yìn a dẹ̀ gba machine yẹn lọ́wọ́ rẹ̀ onísẹ́yìn báwo ló ṣe fẹ́ ká ṣe oníbàyìí la mọ̀ ṣe báwo la ṣe ń tẹ̀ nǹkan kan títà fi parí gbogbo ẹ̀ téèyàn ò bá ní vigilance yẹn yóò kó sínú ewu kọ́lọ́wọ́n ọba ọ̀yà wáyà tó ló fi jẹ́ pé situation tá a wà yìí those two watch the two watchwords is very important they are very important vigilance and gallance. ìmọ̀ ìní ìtajíhun àti ìnígboyà lórí dáadáa tá a fẹ́ ṣe now. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọkọ̀ sọ́lá àtúnlá wákàtí àbábọ̀dọ́là. Ah, ìbéèrè mi ara ọkọ lórí èwo ni ìgbàláyè múlẹ̀jù lórí pé ṣé ìjọba máa fẹ́ ṣe ṣé ìgbàláyè wà fún nìka azin akidu àti wàlímà kó wáyé níjọ́ kan náà àbí ká kọ́kọ́ ṣe lóní ó wá ra bisikíìtì ó dẹ̀ ra àwọn drinks ó rí àwọn kan tí wọ́n tí wọ́n jẹ́ ní ire torí ọ̀rọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ pé láti sọ́ọ̀hìbí làmù mìíràn má bẹni tí èso olùgbàgbọ́ òdodo má bàa ṣe wọlé wọ̀de wàlà yakulu tàámẹ́ka ilà tẹ̀kì má fún ẹni tí ò ní payà ọlọ́run ọba lóúnjẹ rẹ jẹ torí ara ẹ̀sìn òun náà ní ká fún yàn ló ń jẹjẹ you so gbogbo orú nǹkan báwọn so kópa àwọn ẹni rẹ ìjọba yìí kí wọ́n kó fìdí wọn ní bó ṣe lágbára mọ́ kì í ṣe tí ọ̀rọ̀ pé unnecessarily you delay now. last question mi lórí three sitting lẹ́yìn ẹ sọ lórí pé níjọ yamal nan yamal suwasa wa yamal agba mẹ́ta yẹn tí a bá fi gbà wẹ̀. bẹ́ẹ̀ni. kí asri tó tó táwa ń tọ nǹkan tó máa ń fẹ́ dọ̀nà bá. na between zora and asri. na na táwa tọ nǹkan tó máa ń fẹ́ dọ̀nà bá. bẹ́ẹ̀. nínú àwọn ènìyàn ìṣíwájú náà ń bá ó gbà lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n ṣe ọlọ́run bá tẹ̀ gbà. bẹ́ẹ̀ni. mo wá tètè ń pé ṣé ó bọ́ sí àsìkò ìyá ọmọlẹ̀ aṣura wọ̀ táṣura. náà kì í ṣe torí yẹn. na na na any between zora and asri níjọ arbia téèyàn ti ń bẹ̀ bọ̀ láti bí ìtìlẹ́yìn kíláàsì àrùbíà ẹnìdè ní kìí ṣe akàntúnfì yẹn tawájí ni wípé eléyìí náà tún wà ń bẹ̀ o prógrámù tá a ṣe ní ọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan tá a fi lè jábọ̀ ó ti wà ńlẹ̀ tọ́lọ́wọ́n bá ti lálẹ̀ gbogbo eléyìí láti fi jẹ́ kí ọkàn wa kó sopọ̀ mọ́ tí ọba adẹ́dà ní gbogbo ìgbà kọ́ yẹ pé ká yìí pé àti ní program of action lẹ̀ tá à ń ṣe gbogbo ìgbà. now now ẹ eh, lórí question tèmi now. now. salamu alaikum. <laughs> alaikum salaam <laughs> lórí ọ̀rọ̀ ìrun àsálàtù khairu náà ó dàbí ẹni pé ó tún ti ń bilẹ̀ padà wípé ó ní a máa pè kẹ́yìn ó ṣẹlẹ̀. láàmú àti kí ni o ti béèrè question rẹ tán. lórí lórí ẹ̀ wípé ó ńlá ó nírun tó kẹ́yìn torí a ti rí inú àwọn ọmọ ìyá tán sọ wípé láàrin ìrun méjì ah. wọ́n sọ pé gbígbàdúrà wà ń bẹ. àwa sọ wípé wọ́n sọ wípé ìrun náà ni wọ́n ní ìrun náà ni ìkọ́mọ̀ àdìsí yẹn ò yé wa. Hmm, hmm. wọ́n sọ pé láàrin adhan méjì bẹ́ẹ̀ láàrin azan méjì náfìlà wà ń bẹ láàrin azan méjì náfìlà wà ń bẹ èyàn ní wípé àdánù pé ìrun ti tó àti àdánù wípé a ti fẹ́ gbèrún dúró mhm. irun àsùbà gbà tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ̀tìlá tó kọ́ ẹni tí ó pèrún yẹn ní bí ó ṣe pèrún ó ní tọ́ba wá di àkọ́kọ́ ọ̀run tó pè fún àsùbà kó ṣe àsàlátù khairun minan naum ó kọ́ ní gbólóhùn yẹn àbí bẹ́ẹ̀ kọ́ ibi táàrin yẹn jiyàn wá lórí lọ́dọ̀ àwọn àfa tí ò dẹ̀ yẹ kó sí ó wípé gbogbo àwọn àfa ni wọ́n gbà yí pé àdánà àkọ́kọ́ ni wọ́n ní kó sọ ilé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àdánù tàṣùbà mélòó ló dáhùn na mẹ́ta èwo la kọ́kọ́ rẹ̀ no ètò àkọ́kọ́ pè nígbà kálùfájẹ̀rẹ̀ ó tó yọ àbí bẹ́ẹ̀ kọ́ èwo lẹ̀ kejì ìgbà tálùfájẹ̀rẹ̀ bá ti yọ èwo lẹ̀ kẹta ìkọ́mà tàkọ́kọ́ tá a pè ó ṣe ààwẹ̀ gbígbà ní ó ṣe sàárì jíjẹ lẹ́tọ̀ọ́ so ti yé báyìí nísìn ha but ó ṣe irun kíkí irun wo irun àṣùbà ó ṣe léèwọ̀ torí kò tí tò àbí bẹ́ẹ̀ kọ́ mhm. tẹ kejì ó ṣe sàárì jíjẹ ní èèwọ̀ ó ṣe irun kíkí ní ẹ̀tọ́ irun wo ṣáwọn tí wọ́n ń sọ wípé tẹ̀ẹ̀kejì yẹn láṣẹ àsàlátù kẹrù mi náà tẹ́ mú táwílì wípé ìkọ́mọ̀ náà ni àdán ṣé tí wọ́n ń sọ ni pé ká jẹ sàárì títí dìgbà tí wọ́n bá pè kọ́mọ̀ kò rújú àlàyé ló gba àlàyé rẹ̀ ló dojúrú máwọn kan lọ́wọ́ bọ̀dà àwọn afáà ṣàlàyé rẹ̀ al-muhaqqiquna min al-ilm min al-ulama Sanaahi nínú imam Sanaahi nínú subulu salami rẹ̀ ó ṣe àlàyé dáadáa yékéyéké lórí rẹ̀ Abu Nafillah Sheikh Muhammad Nasiruddin Al-Albani àwọn náà ṣàlàyé rẹ̀ nínú tamamul minna. Jazakallah. asalaamu ah, alaykum. wa aleykum salaam tala barakatu makaratu. ẹ jọ tí a máa ń kírun lọ́wọ́. náà. tí ìmáàmù wa ń ṣe ọ̀bànà lórí lásìràkà ṣé o ṣé o tọ́ ọ ṣe rábànà lórí lásìràkà. kí ni tuma yẹn. ó kàn sáà ń ka rábànà rábànà èmi wá wò pé ṣé mo lè kú lẹ́yìn ẹ̀. rárá ẹ̀yàn ní kúrò lẹ́yìn rẹ̀ ẹ̀ ní kúrò ẹ̀ ní kúrò lẹ́yìn rẹ̀. salamaleykum. wa aleykum asalaam tala wakati. question tèmi ni pé tá bá ń kírun lọ́wọ́. Hmm. àyè mélòó ni a lè ti máa kábàrà lórí irun. ah kana yukabbir fi kulli khafdin wa raf'in gbogbo ìdìde àti ìlọlẹ̀ òjíṣẹ́ ńlá máa ń ṣe tẹ̀pẹ́r la máa kábàrà ló fẹ́ sọ àbí la fi máa gbọ́ la ọdẹ máa ń ṣe wọ́n máa ń ṣọwọ́ wọ́n máa ń rèézì ọwọ́ ní gbogbo tẹ̀kìrìrátì rẹ̀ gbogbo bí à ń lọlẹ̀ à ń dìde gbogbo ẹ̀ náà láti ṣe rọ́fà ẹ̀dẹ̀ lójíṣẹ́ náà sọ àṣàlàm fi sọ yìí pé fún gbogbo sọwọ́ báyìí ìgbọ́wọ́ lọ sókè yẹn téèyàn ṣe lórí irun wọ́n kọ́ ládàá mẹ́wàá fún ìka kọ̀ọ̀kan ládàá kọ̀ọ̀kan naam that is it but kì í ṣe ọ̀ràn yẹn eh, mustahab ni but àkọ́kọ́ yẹn ọ̀ràn yẹn ni títẹ̀ gbèrò tẹ̀ ìhìràm ọ̀ràn yẹn ni. Ah second question ni pé pastor tó gba Islam. na pastor pastor ni ó gba Islam. na so ó wá ṣe ìwé kan ó wá tú gbogbo àwọn àṣírí gbogbo àwọn ẹ̀rí pé gbogbo àwọn nǹkan tẹ́kú bí wọ́n máa ń ṣe táwọn Christian máa ń ṣe. na wọ́n máa ń ṣe fún àwọn tẹ́kọ̀ yẹn màmá ó máa ń jẹ àwọn èèyàn lójú pé bí òun ni ọ̀nà tẹ́kọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa rọ lọ síbẹ̀. wọ́n máa ń jẹ lójú pé pé bí ẹ̀sìn tó ń ṣe yẹn ní ọ̀nà tó wá tó àwọn àṣírí yẹn sínú ìwé yẹn tó tó wá sọ àwọn ẹ̀rí tó wà ní alukoran pé ó yẹ kí wọn máa ti máa ṣe bí àlùwàlá kóbìnrin máa lò jáàbù ó ṣe gbẹ náà sínú ìwé yẹn so máa bí ṣe pásítọ̀ èèyàn lè ṣàlàyé pé bí a kó máa lọ síbúrò àwọn mosque kí bí a ìjọ Friday tó máa kí Juma tán kó máa ṣàlàyé àwọn yẹn kó máa yẹn fáwọn èèyàn because ó ní àwọn tó jẹ́ bí family tèmi náà comparative kínní kìí ṣe iṣẹ́ aláìmọ̀kan ẹni tó gbọ́ ẹ̀sìn Islam yìí dáadáa àwọn ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ fiqh ọ̀rọ̀ muamala tó gbẹ̀sìn yìí dáadáa òun ni ó ṣe comparative tẹ́ ẹ bá wò tá ń sìn ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe comparative àwọn gan ọ̀gbẹ́sìn wọn yé tọ́lọ́run ó bi wọ́n léèrè gangan àkídà àwọn ọ̀dẹ̀ yẹn jù ọ̀gọ̀rọ̀ wọn àfi ètò kéré nu wọn tó jẹ́ pé ó kéwu lé ohun ẹ̀ẹ́dẹ̀ rí nínú ìṣe àlàyé rẹ̀ gan wípé a ah, eléyìí ó mọ ohun tí ń ṣe very few of them ah, torí pé ọ̀gọ̀rọ̀ wọn àkídà òyìnjú náà lẹ́rìí wípé ọ̀gọ̀rọ̀ wọn pọ́nrán tí wọ́n bá kọ́kọ́ ta ni wọ́n ní ànábì Ìsá ò padà wá mọ́ ah, so ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ oríṣiríṣi báwọn but a rí nínú wọn tí wọ́n tí wọ́n gbẹ́sìn yé tí wọ́n dẹ̀ ń pèpè ní pípè tó ó but definitely iṣẹ́ pípèpè generally kìí ṣe iṣẹ́ aláìmọ̀kan kí ló jíṣẹ́ bá sọ fún jíṣẹ́ náà sàlá ó ní kúl inna hadhihi sabili ad'u ila Allah ana waman ittaba'ani fa subhanallah wa ma ana minal mushrikin sọ fún wa pé ojú ọ̀nà tèmi ni o ojú ọ̀nà Islam ad'u ila Allah mo ń pèpè lọ sọ́dọ̀ ọba mi kì í ṣe fẹ́nu kì ṣe bí ìpèpè sídìí kankan ọlọ́run ọba nìkan ni. ala basiratin ọlọ́run nìkan àkídà gbọ́dọ̀ yanjú ẹ̀kọ́ sìláàmù èèyàn gbọ́dọ̀ rinlẹ̀ dáadáa kó tó máa sọ wípé òun máa pe ìpè àyídàkọ so pásítọ̀ yẹn advice tá a fún ni pé kó tẹ ẹ kọ́kọ́ lọ kọ́ ẹ̀sìn islam kó yanjú náà kó yanjú kákídà rẹ̀ yanjú kí gbogbo nǹkan wọn wọn yanjú látara bẹ́ẹ̀ ẹni tí kó wa máa polongo ó lè wa máa polongo láti fi máa ṣe comparison yìí pé nǹkan báyìí tí wọ́n wí báyìí ibi tó ti pàdé ní nǹkan kan but kó má fi kó má tẹ̀bà ti di comparative yẹn kó wa fi èyí tọ́lọ́wọ́n bó bilé rè gangan kó wa gbé dànù ìyẹn pàtàkì. Mm. Yeah. aleykum salaam tula. ìbéèrè mi àkọ́kọ́ sáà um, èèyàn tó wà èèyàn ọlọ́run kádàrá kéèyàn wà lágbo àwọn bàbá wa tó jẹ́ pé ìkan nínú sísí tá a bá lọ́wọ́ wọn ò ní pé wọ́n máa ń ṣàdúà láti fi kó mọ̀lẹ́bí jọ lẹ́yìn ọdún iléyà ṣùgbọ́n tó fẹ́ ṣe mí ní kàyéfì díẹ̀ ni pé. Nah ọ̀gọ̀rọ̀ àwọn àfáà tán máa ń pè láti wá ṣàdúrà korean náà máa ké nígbà tó bá parí korean ìṣesí pé ẹni tí ó bá ka súrà tó kẹ́yìn wọ́n á wá gbà lọ́wọ́ ẹ̀ wọ́n á wá túmọ̀ ẹ̀ ìyẹn ni pé ìyẹn náà fi jíṣẹ́ fún bàbá bí ọdún yìí o àìtáyà yẹn bá ṣàṣọ fún àpẹẹrẹ ilé ọdún yẹn tá a ṣe lọ yìí iná máa sọ bìrì iná wọn ṣáà bàbá ọlọ́ọ̀nì kẹ́ máa ṣe sùúrù ẹ̀ẹ́rì ní ọ̀ṣàkà bàbá tẹ́tí dáadáa pé iṣẹ́ lọ́lọ́wọ́n bá ń jẹ́ fún mi yìí lọ́dún tá a fẹ́ wọ̀ mo ti gbọ́ iṣẹ́ láti inú korean so ìṣesí yẹn wá fẹ́ rú mi lójú pé tó bá tọ̀nà ǹjẹ́ ká bá wọn tẹpẹlẹ mọ́. already asad. tó bá wá ti kú díẹ̀ káàtó hmm. pẹ̀lú àwọn bàbá yìí dẹ̀ ti dàgbà àwọn ti ó fa ninety àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni ìgbìyànjú tá a lè ṣe. kọ́lá wọn bá kọjá kí wọ́n tán re àti gbogbo wa náà. Hmm. Ah, wọ́n fẹ́ ṣe dáadáa but ó ní bá a ṣe máa ṣe dáadáa ntí kí a gbà ńgbà tá àkójọpọ̀ yẹn ti ń wá yẹn bí àkójọpọ̀ mẹ̀lẹ́bí lọ́dọọdún wá sí ni kí wọ́n gbé wọ́n lè mú bí aya Quran àwọn aya Quran bí eré tá sọ̀rọ̀ lọ yìí aya tá à ń ti mú bọ̀ yìí nínú sọ́rọ̀tù Israeli àwọn tí ojúṣe tí a gbọ́dọ̀ mójútó tá a fi tan re ọmọdé ó rí tiẹ̀ mú bẹ́ẹ̀ àgbàlagbà ó rí tiẹ̀ mú bẹ́ẹ̀ obìnrin ó rí tiẹ̀ mú bẹ́ẹ̀ ọkùnrin ó rí tiẹ̀ mú bẹ́ẹ̀ kí wọ́n nu náà wọ́n ti mú àwọn hadith ó dẹ̀ wà kí ó jẹ́ kó dá lórí ìdánilẹ́kọ̀ọ́ tí gbogbo wa kì í ṣe àwọn àgbàlagbà nìkan ní ń bá wí gbogbo ẹ̀dá ní ń bá wí ojúṣe olúkálukú wa níbẹ̀ tí wọ́n bá wá ṣe tán ìkónulẹ́nu jọ pé báyà wọ́n pẹ̀ràn máa ń pẹ̀ràn àbí àwọn pẹ̀ràn olúkálùkù ọ̀jẹ̀ nkankan tuntun ẹbí pọ̀ eyín o kò sí ní tó burú ń bẹ but kó jẹ́ pé ntí ìpèsípè wọ́n ń pèpè pẹ̀lú Quran àti sunna òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kì í ṣe pé kí wọ́n á sọ pé kí wọ́n parí gbogbo Quran lọ́dún kan ibi tí wọ́n bá bá dé á kàn wọ́n ní wọ́n ṣe máa ṣe nínú àwọn àfáà yẹn náà ni wọ́n dẹ̀ lè yanjú ẹ̀ torí wọ́n gbọ́rọ̀ sí wọn lẹ́nu ju wọ́n lọ. ìmọ̀ràn ni kéèyàn fún ọ. ìbéèrè ẹlẹ́kejì sáà journalist tó yẹ pé ńgbà tó gẹ̀ máa fún ní beat wọ́n máa ní pé wàá ṣiṣẹ́ pẹ̀lú church la ni beat tó máa lọ wàá wàá mẹ́ fúngbà díẹ̀ á kọ́ fà wọn òun pẹ̀lú cinematographer náà jọ máa lọ wọ́n á ṣe gbogbo ètò wọ́n á fọwọ́ dẹ̀ wọ́n á ṣe tàbí apprentice tó yẹ pé ńgbà tó gẹ̀ máa ràn lọ ìwọ ni kó lọ kọ́fà iṣẹ́ àwọn sẹ̀lẹ̀ tí wọ́n fẹ́ ṣe ní Sunday wọ́n fẹ́ ṣe kórè ló bá gbé kámẹ́rà ó kí ni tó bá ṣe yẹ fún kó yẹ tí ò bá ṣe yẹ fún kó wá ṣẹ́ mi. pàápàá jùlọ tó bá fẹ́ pa àsìkò jọ́sìn tiẹ̀ lára. Assalamu alaikum warahmatullah. Wa alaikum salaam. Imam tí ó ń kírun. Now. So ó wá ó ti wà ní Sajida. Now ó wá discover pé òun ò ka fatia. ní sajida. yes ó ti sọ́wọ́ àbó òun rántí ka fatia ní ìdúró yẹn. ní raka yẹn. now now so kí ni nǹkan tó máa ṣe. ok raka tí ò ka fatia yẹn ayọ̀ yẹn dànù jẹ́ kí n ká má pèjúwe wa raka alákọ̀ọ́kọ́ là ń kí lọ ó ti wá dé sajida gbọ̀ dé sajida yẹn lọ́wọ́ rántí pé ah mi kí fatia ní raka tá a wà raka yẹn ò sí mọ́ raka ẹlẹ́ẹ̀kejì táwọn jama ń wo pẹ́ ẹ̀kejì ni bọ̀tò òun mọ̀ pé raka aláàkọ́kọ́ ló ṣe bẹ̀rẹ̀ yìí di èyí táwọn jama ń ro pẹ́ kẹta ni ṣe èkélo ló jẹun ẹ̀kejì yóò ṣe yókò yóò ṣe tẹ̀síwòtò tí ó bá wá yóò wá múraká méjì míì wá ní normally bí ó ṣe kó mu wá lẹ́yìn rẹ̀ yóò wá ṣe sáwì bada salam naam ṣótiyé naam dabai naam ok transition. believe that Juma abruptly cut Kanowan is too sad over so he has to complete the second kàná oye sájídà láọ̀kọ́. sájídà alákọ̀ọ́kọ́ ló wà tó rántí yẹn ó ní choice kó kàn dìde straight tí a bá ń ṣe subhanallah subhanallah kó kó signal kó dìde straight kó wá sí kó wá sí ìhòòrò kó tún irun rẹ̀ definitely irun àkíjẹ́jẹ́ ni torí tí ìbá ṣe àkíjẹ́jẹ́ àwọn jàmọ́ ti mọ̀ yìí kí wọ́n ti ṣàbáhà rẹ̀ aha so ó dìde ó wá bẹ̀rẹ̀ rẹ̀ afresh nígbà eh, adiscard ìtàkọ́kọ́ yẹn kò ní ìdí kó tẹkbẹ́tì lè ra mi ṣe mọ́ bọ̀ gbàdúrà pé sájídà alákọ̀ọ́kọ́ ló ti rántí yẹn ọ̀ pé gbogbo ohun tó ń ṣe òtí ẹ̀ ní mínimọ̀ ó dìde ní straight kò ṣíkú lẹ ṣe sájídà ẹlẹ́ẹ̀kejì ọwọ́ abẹ́rẹ́ afresh tí àwọn jama lè wà confused àwọn máa rò yí pé ó ti mí sí sájídà ẹlẹ́ẹ̀kejì but òun mọ̀ pé sájídà yẹn ò tiẹ̀ sí torí yaani mọ̀bìnrin alẹ́lbàtàl yaani so ó mọ̀ pé kò sí ọwọ́ amúwá afresh ọwọ́ àṣebàdí tán lọ́ọ́ ṣẹ̀ wá ṣàlàyé fún ẹ pé n tó ṣẹlẹ̀ rèé o now náà. yóò gba máìkì yóò gba máìkì. ẹ dákun sá. ìkọ́kọ́ máa ń ṣẹlẹ̀ ní mọ́ṣáláṣí tí n ti ń kírun ní lọ́dọ̀ wa lọ. ìmáàmù wa ń mo bá gbàgbé nǹkan kan bóyá òkè ó yẹ kó jókòó ni ó wá dúró ó nàró ṣé ah. a pè é padà pé subhanallah or something ó wá máa ń ṣe pé tó bá jókòó bóyá bá ṣe pé padà yẹn wá jókòó padà tó yẹ kó jókòó yẹn. ti nàró tán. ó ti nàró tán. tó bá ti nàró tán kò ní ìdìbò jókòó mọ́ bọ̀ tí ò tó bá yẹ kó kàn ìgbà tó fẹ́ dìde lẹ́ran létí kó kàn ra jókòó ẹ̀. no ó ṣẹlẹ̀ tó jẹ́ pé ó ti nàró tán. ok. àwa pẹ̀sákèsì ó padà jókòó. ok. ń bọ̀ wá kírun yẹn tán kò tún ṣe kò mú sùjú sáwé kankan wá. a mú wá torí pé ó ti dìde. dẹ́ni eh. èmi náà tó wá ṣẹlẹ̀. ìyẹn wà ná hadith eh. àmúlò wà dé ìwòdó àṣẹmùsẹ. èmi tó wá ṣẹlẹ̀ ó ó yẹ kó nàró ni ní sẹ́wọ̀n sẹ́kọ̀nraka bọ̀ ó jókòó. ok a pè sákèsì náà ó bá tún dìde. ok níbo kírun yẹn tán náà kò mú sojú sáré kọ̀ọ̀kan. náà uh, ibi tó bá wà lẹ́kìgbé fún kókà ṣebí mọ́mù ni. bẹ́ẹ̀. ayé ló ṣe mistake ìwọ ṣe woman being ó lè ṣe mistake. bẹ́ẹ̀ kì í ṣe jìjà but àlàyé yẹn lẹ́gbẹ̀ẹ́ sọ pé ó wà báyìí ó wà báyìí ó wà báyìí. bẹ́ẹ̀ ni òun náà mú àwọn ẹ̀rí tiẹ̀ wá wípé àwọn àfáà kan sọ pé ah. since tó jẹ́ pé ńgbà tí eh, tó yẹ pé òun náà ró yẹn ah. tóun jókòó yẹn tóun ọ̀dẹ̀ tí gbẹnu lé tashahud or anything wípé tó fi pòun padà tóun fi wá dìde ó pẹ́ ajẹ́ pé òun ò dáràn kankan ni. ìyẹn tiẹ̀ ṣe bẹ́ẹ̀ fẹ́ gbọ́ ó fi jẹ́ jẹ́sẹ̀tù ìsìtìrá. tó mú wá náà nìyẹn. ìyẹn ṣe é gbọ́ bó tí nínà ro yẹn ń kọ́. sódì ìgbà tó bá gbẹ́nu lé fatia. jazakumullahu khairan. wa antum. alaikum salaam tala afwan sir now hmm. okay. Hmm. wàá gba máìkì o wàá gba máìkì. Hmm. now now mo ní ìgbà tó wá jẹ́ pé ìmáàmù ò dá wọn lóhùn tí màmú wa ṣe bó ti ṣe táwọn sì mọ̀ pé n tó yapa sí ìyẹn ló yẹ káwọn ṣe kí wá ni àwọn ṣe pẹ̀lú àwọn jọ̀wọ́n ṣé àwọn ó san anything ni àbí wọn ò ní san. jáàbí léèrè kí ni wọ́n ṣe kí lẹ́yìn ṣe. Ah, èmi náà fẹ́ fara mọ́ bẹ́ẹ̀ lẹ́nẹ̀lì máma dọ̀ mí nù. kọ́lá ọdẹ lóhùn òru. sórí ẹni tó bá ń correct èèyàn wàláyé ọ̀fẹ́ yẹn fún ni ló fi jẹ́ pé àwọn sálàf ọdẹ ká gbọ́ eléyìí dáadáa téèyàn bá gbọ́ yé kò ní rí ẹ̀sìn ṣe gẹ́gẹ́ báwọn ẹni ìsíwájú ṣe ṣe odindi Umar rọdẹ́là anu kí ni òjíṣẹ́ náà sàásìlám sọ nípa rẹ̀ ó ní àṣetáni máa yẹra fún bìtì mọ̀rùbá wa rọdẹ́là anu ó ní tọ́ba ó ní ọlọ́run ọba máa ń dá pẹ̀lú àwọn ànábì sallallahu ala nabina wa alayhi àwọn kan tó jẹ́ pé ọlọ́run ọba máa ń gbẹnu wọn sọ̀rọ̀ tí irú rẹ̀ bá wà nínú àwọn ọmọlẹ́yìn mi Umar ni so ti yé báyìí nísìnyí. Sayyidina Umar radiyallahu anhu ó ní tí èmi èèyàn bá ń jọ ń lọ́rọ̀ èmi máa ń fẹ́ kí ó ní ẹ̀rí tó ju tèmi lọ tí màá lè gbà lọ́wọ́ rẹ̀ torí àlékún nìyẹn ó pàtàkì so ẹni tó bá ń pàkíyèsí wá sí nǹkan a mọ̀ jù lọ ni ó mọ̀ jù wá lọ ni ajẹ́sàwáwù ni kákàn kọ́kọ́ máa farabalẹ̀ láti gbọ́ ohun tó ń pè wá síná ká tó react torí ọmọ kékeré ó lè correct àgbàlagbà ọlọ́run masala zuliyedeyi rọ̀dí aláàánú ọ̀kan nínú àwọn sàábé òjíṣẹ́ náà sàá sàlám ṣe bí sàábé ni òjíṣẹ́ náà sàlá àlọ́ sàlám aida zuhuro asu kó tó di pé wọ́n kírun yẹn fàǹfà kan ṣẹlẹ̀ òjíṣẹ́ náà sàrà sàlám bínú látara yẹn ìyẹn ni wọ́n gbé wọ́n sínú òun imazoro asiri rákà méjì lókè ọ sálámà bá ṣe sálámà lórí ẹ̀dẹ́ ní náwó sókè ó ní ìbéèrè wa o ya Rasulullah sallallahu alaihi wasallam kí ni ìbéèrè ó ní ṣé wọ́n ti dírun ní àbọ̀ gbàgbé à àwọn afá méjèèjì Abubakar àti Umar radiyallahu anhu máa wọ̀ pé ewo tún fẹ́ dálẹ̀ wọ́n bẹ́ síta ni ìbínú tí kan la yanjú la ń bátù pẹ̀lú kó tó di pé irun dé ó tún fẹ́ wá dá ọ̀rọ̀ mi lẹ̀ òjíṣẹ́ náà Islam ní wọn ò dínrùn kù mí ìyẹ̀gbàgbé ó ní rárá tí wọn ò bá dínrùn kù àjẹpẹ́lá káàmẹ́rin tí náà lọ́ọ́ yẹ ká kíyàn àìtí gbàgbé nù kí ló yìí ṣe náà sọ́làmù ṣe ó fèsì àwọn jama ó ní ṣé òdodo ni zuliyede ni sọ àwọn jama ní bẹ́ẹ̀ ni ó dẹ̀ dìde ó múra ká méjì wá wọ́n ṣe sáwò nígbà tí wọ́n fẹ́ dìde ẹni ń lọ pa àwọn àfa méjèèjì wá àtàwọn tí wọ́n ti bẹ́ síta pé àtún ní rí ìbínú mi mà nígbà wọn kírun tán kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ ọmọ èdè ènìyàn ni mí èmi náà lè ṣe gbàgbé mo dẹ̀ lè mi ṣe mistake ńgbà mi tí mo tó bá ti rí báyìí ẹ pè mí padà kí ló fi hàn wá olórí nù kí nípo rẹ̀ aṣáájú gbogbo ẹ̀dá sayyidul khalq sayyid bani adam sayyid bani adam olórí gbogbo ẹ̀dá ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam síbẹ̀síbẹ̀ kí ni ọlọ́run ọba sọ fún un ó ní fabi rahmatin minallah linta lahum wala kunta fadda ghaliza alqalb lam faddu min hawlik kí ló fi kí ló pa láṣẹ ni wa shawiruhum fil amr kama tẹ́tí sí kọ́ lórí ọmọ tẹ́tí sí ntọ́ pàtàkì ni òun ni ó máa tún ṣe tí èèyàn bá tìyàn síwájú táwọn kan máa ń lọ pé ah i notice i notice kó àdírẹ́sì ẹ̀ dáadáa tó bá yẹ pé yóò nídìí lọ ṣe revision kó lọ ṣe yàrá amúrun kèé sàbùkù àpọ́nlé ni iyì ni á ó ti ń jẹ́ anábì ọlọ́run ọba anábì Sulaiman sallallahu alaihi wa sallam ọlọ́run ọba ń sọ fún wa pé wa qala alladhi indahu ilmu minal kitab ẹni tó ní ìmọ̀ nínú ìmọ̀ tíra wa sọ báyìí lẹ́yìn ibi tó jìṣẹ́ lọ́run ọba wa kí ni ó fi kí ló wá fi parí ọ̀rọ̀ nígbà tí wọ́n gbede ó ní ìkẹ́ ọlọ́run ọba ní tó fi kẹ́ wa ó wò ó bóyá a dúpẹ́ àbáyá a ṣa ìdúpẹ́ fọlọ́run ọba subhana wa ta'ala ìdúpẹ́ yẹn ni wípé ìtají yẹn ká gbà á wọ́n á pàkíyèsí wa sáà wọ́n pé torí pé wọ́n ti fi á jẹ yẹn a lè ṣubú a lè ṣiṣẹ́. hada amrun mustahil ya akhi kìí ṣe ìṣesí ọmọ ẹ̀dẹ́ ènìyàn èyàn gbọ́dọ̀ farabalẹ̀ kí ni wọ́n ń sọ ná látara àìmọ̀kan ni èyàn ò rí mọ̀ fà ń bẹ̀ pé rori wọ́n lágbájá ó kéré ìwọ rẹ̀ ni a jẹ́ pé ni torí bìlíìfù tiẹ̀ ní wípé tí èèyàn bá táwọn bá ti jẹ́ ọjọ́ ọdún kan náà yẹn ojì kan wọ́n ní rárá ó ju ẹ lọ ọ̀kan ju ẹ lọ nù wọn ó ní ẹ̀yà jẹ́ pé yóò ga ju òun lọ rárá the fact wípé ó ju ẹ lọ míì pé ó lè ga ju ẹ lọ ìròrí tiẹ̀ ní pé tí èèyàn bá ti ju yẹn lọ ó gbọ́dọ̀ ga ju yẹn lọ nìyẹn so ó ṣe wọn ń gbọ́ ẹ pé àwọn tí wọ́n ń pe màmá òun ní àǹtí àǹtí àǹtí tí wọ́n dẹ̀ ga ju màmá òun lọ yẹn kìí ṣe height ni wọ́n fi ń determine age ẹ pé kéèyàn tiẹ̀ mọ̀ pé àwọn kan rori pé bóyá bá ṣe ga sí lọ́jọ́ orí rẹ̀ ṣe ń ga yẹn èyàn kan ẹ̀kọ́ gan ni pé àwọn kan yìí wà tí wọ́n ní rori yẹn ló fi jẹ́ pé èyàn farabalẹ̀ dáadáa láti kò sí ẹ̀kọ́ tó waste kọ́lọ́mù máa tọ́ wa sọ́nà. jazakumullahu khairan sir. ní àfikún sí ìbéèrè tí wọ́n béèrè nípa ọ̀rọ̀ sujud sir so nígbà tí ẹ ń dá wa lẹ́kọ̀ọ́ lẹ́ǹkan ẹ sọ wípé ẹni bá ti dìde nàró bẹ́ẹ̀ni kò yẹ kó tún padà mọ́ bẹ́ẹ̀ni àmọ́ tó bá wà lọ jẹ́ wípé ní ó ti kíra kàmẹ́rin pé fàbẹ̀rẹ̀ naam ṣàkóhadé naam ló bá ń dìde lọ bẹ́ẹ̀ni ó ti wá nàró tán wọ́n wá wọ́n wá sàbáhà rẹ̀ naam òun dẹ̀ mọ̀ wípé òun náà mọ̀. ó kó padà wá tají ń bá wọn sàbáhà rẹ̀ pé òun ti fẹ́ lé naam ṣé yóò padà ni. yóò padà torí irun ti pé ọlọ́run ọba ò dé ọlọ́run fi nọ́mbà sí fún wa náà so yóò padà tí irun yẹn bá ti pé yóò padà tí irun yẹn bá pé òun ò mọ̀ pé ó ti pé àwọn jàmá mọ̀ pé ó ti pé wọ́n wá sábàá rẹ̀ ó wá wá confused àwọn jàmáà ní right láti sọ̀rọ̀ láti ṣàtúnṣe ìrun ti pé wọn gbọ́dọ̀ sọ jù bẹ́ẹ̀ lọ. ìdàkànnì bíi lọ́kọ̀tẹ̀lẹ̀ àrẹ́bíyà fa afdal tó bá yẹ pé èdè lárúbáwá ni wọ́n fi sọ òun ló dáa jù kàdí tàmmati sọ́láàt ká sọ fún bẹ́ẹ̀. tí ìyẹn ò bá rọrùn èyí tó rọ̀ wọ́n lọ́rùn but kì í ṣe yí pé kí wọ́n wá fi máa takùrọ̀sọ nínú òun ìrun ti pé kí ẹ kọ́ àwọn sọ pé ìmáàmù ẹ̀ẹ́dáka àkọ́kọ́ tẹ kí ẹ̀tẹ́ báyìí ti pé o torí ìmáàmù situation tó wà ó lè wa confused ó lè wa confused ó wá tún lè jẹ́ ńgbà kò jẹ́ pé ọ̀kan nínú àwọn araka áàtì yẹn kò sí mọ́ ó lè jẹ́ pé bá araka kejì tàbí araka ẹ̀kẹrin yẹn gan ń pè lẹ́kẹrin ti ṣẹlẹ̀ sí ọ̀ṣẹ̀ rántí wá fẹ́ mú yẹn tó ń gbà tí wọ́n wá ń sọ yẹn fún un òun lè sọ pé yóò wá ṣe fún ọ yìí pé rárá ẹ dìde ẹ dìde ìgbà tán bá wá ṣe tán yóò wá ṣàlàyé fún ọ pé èmi náà mọ nǹkan báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀. saniyan ṣé èèyàn lè fi àwọn jama fi àsátè ní n tó ṣẹlẹ̀ fún àpẹẹrẹ ó ṣe àtàyà lẹ́ẹ̀kejì. là ìgbà tó kí rákà kan ẹlẹ́ẹ̀kejì so tó yẹ kó ṣe àtáyá ẹ̀mí rẹ̀ wá ń sọ fún pé àkọ́kọ́ lòun sì kì í ó wá òpó òkè tí n bá ń dèdè lọ tó bá jẹ́ ó pé ẹlẹ́ẹ̀kejì ni àwọn èèyàn yìí wọ́n ó pè mí padà so tó wá fẹ́ dèdè báyẹn tó wá pè padà ó dúró ó wá ṣe tashahud so sì dáràn sùdúdù sáà. ọ̀dà má torí kò tí ì dìde tí ò bá tí ì dáràn kò tí ì dìde torí tó bá ti ń ṣe iyèméjì ètò rinlẹ̀ jù ni kó mú pàápàá jùlọ ètò kéré jù ni kó mú. Uh, wọ́n wá béèrè pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú uh, zoli adeg wọ́n ń ṣòwò nípìnlẹ̀ ibi tí a ti rí ẹ̀kọ́ sojodu sawi ni àbí àwọn narrations mi wà. narrations mi wà. ok narrations mi wà. jazakumullahu khairan. <laughs> now lórí salat naam àgbà bá bọ́ sórí salat mo mọ̀ pé ọ̀rọ̀ máa ṣẹlẹ̀ gan rẹpẹtẹ bí ọ̀rọ̀ marriage náà ni àti tolak àti boyor naam. ìgbà tí imam fẹ́ dìde fún lẹ́yìn tó ti ṣe tashahud yẹn tó yẹ kó ṣe tashahud kò ṣe kò ṣe ó wá dìde lọ naam ẹni pé kò yẹ kó padà mọ́ tó bá pè fàkíyèsí so báwo lè máa yanjú ẹ. ó ti míìsì tẹ̀síwájú so a ṣe sajida qabla salam. ó máa kírun yẹn lọ bẹ́ẹ̀. a máa kírun lọ bẹ́ẹ̀ àwọn jàmáà dẹ̀ máa tẹ̀lé bẹ́ẹ̀ lẹ́yìn lè má máa dọ̀rọ̀ mínú. rákà méjì yẹn báwo la yẹ máa kàn tẹ̀ sí. rákà méjì náà ni torí pé n tó mísì nínú ẹ̀ kì í ṣe rúkúnù. naam naam. ẹ yọ sọ lórí ajá sísìn ajá sínsìn. bẹ́ẹ̀ ni sà ṣé ó lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí àti kí ni ìwọ rẹ̀. ìwọ rẹ̀ ni wípé ajá tá a mú lọ sóko tá a train láti lọ pa nǹkan wá fún wa tàbí tá a fi ń ṣọ́lé èyí tá a fi ń ṣọ́lé nínú iṣẹ́ eré wa kọ̀ọ̀kan máa reduce tá a bá ti ń keep ẹ̀ sínú ilé bẹ́ẹ̀ ni ìwọ rẹ̀ ni ẹ̀ nínú ètò pàtàkì nínú ọ̀rẹ́ ni wípé èèyàn ò gbọ́dọ̀ fi oúnjẹ dùn ìyà ò gbọ́dọ̀ jẹ́ ìyẹn pàtàkì. ètò àmúlọ sóko èèyàn gbọ́dọ̀ train ẹ̀ láti lọ pa nǹkan ni èèyàn ó train ẹ̀ dáadáa training ti yàn fún yẹn tó bá pa nǹkan tó jẹ́ ń bẹ̀ á ó pa fún rẹ̀ ni tó bá yẹ pàwọn pa fún á abẹ́ ni tá a bá wá rí i pé wọ́n ti jẹ́ ń bẹ̀ yìí sá àìdá pé wọ́n nǹkan mìíràn kì í ṣe tiwa ni ó gbé e, tàbí ó jẹ́ pé ó pa fúnra rẹ̀ láti jẹ àwọn kawaii wà lórí bá a ṣe máa bẹ́ẹ̀ni ládàmà àwọn level àwọn límìtì iṣẹ́ rí kan á máa dínkù látara pàǹkì pàjásínú ni. Wa alaikum salaam. Assalamu alaikum. section tèèyàn ni yóò wà fún yàn. assalamu alaikum sir. wa kò sàn tọ́lá. ó ṣẹlẹ̀ pé mo kírun ní ẹ̀yìn ọ̀kan ní àná. so bí ó ṣe ń kírun yẹn ó ń sáré gidi gan. ó dájú pé rúkó tiẹ̀ ó fẹ́ máa dàpọ̀ mọ́ sùjúdù wa ó ṣàn. ṣé kò ṣe gbà tó dìde ní rúkó ṣó dìde tán po. ó ń dìde ṣùgbọ́n bó ṣe ń sáré ó fast. torí ẹni tí dídá fi béèrè yẹn ni wípé ẹni tí ò dìde tán lórí rùkú tó ń gba rùkú lọ sí sájìdà kò ní rùn bẹ́ẹ̀ náà dẹ̀ ni ẹni tí ó ń dìde ní sájìdà tí ò jókòó tán kó tó ń fi ń kalẹ̀ kókókó kò ní rùn. ìdí tí mo fi mú béèrè yìí wá ni pé ó ń deprive wa hmm. láti máa ṣe bí àwọn. àwọn dua. naa. but eh, ẹ̀sán ara àwọn tẹ̀sibíhàtì eh, yẹn subahana bíi alazim alalakala ẹ̀rí mẹ́ta ṣe. ká tó lè ṣe yẹn kan so bí advisor, hmm. pé ṣé ó fi ń da kí a detach ara wa ká farabalẹ̀ kírun. rárá ẹ pa cases kó bó bá yẹ pé anton tó bá yẹ pé tẹsibíhàt yẹn mẹ́ta mẹ́ta ló ń ṣe kó sọ di márùn káwọn tí wọ́n ń bẹ lẹ́yìn lè fi mẹ́ta ṣe. Hmm. Assalamu alaikum. Wa alaikum salaam tala. Kọ́lọ́ba lọ́rọ̀ ẹ̀mí fún wa. Adé àtẹ̀yìn náà. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé bẹ́ẹ̀ ká ṣe mọ̀ pé ní period tower festival period táwọn ọ̀nà sọ̀rọ̀ máa ń ṣe àwọn kankan bẹ́ẹ̀ so wọ́n wá ṣe bàyà kan fún wa ní mọ́ṣáláṣí láàárọ̀ yìí pé oúnjẹ àwọn ará bíi èèwọ̀ ni fún wa so arákùnrin kan wá béèrè béèrè pé ìyàwó òun nà sọ̀rọ̀ ni òun ò dẹ̀ fẹ́ jẹ oúnjẹ yẹn ṣùgbọ́n lọ́jọ́ yẹn òun náà ló máa dáná hmm. ṣé irú ìgbàláyè wà fún un láti jẹ irú oúnjẹ yẹn èèyàn ah, ah, kan tún wá béèrè pé oúnjẹ inú ilé ló sè fún jẹ so duty dẹrẹ ni pé kó ṣe oúnjẹ fọkọ ẹ so ìyẹn ọ̀tọ̀. èèyàn kan tó wá béèrè pé tọ. ntò ìṣàn pé ntà pa ó ní mal'un la'ana Allahu man dhabaha li ghayri Allah kíbi gbogbo ọlọ́run ọba máa bá ẹni tó pa nǹkan tí èsì pé torí ọlọ́run ọba ló pa ó pa torí ànábì kan tàbí ó pa nítorí òòṣà kan tàbí ó pa kí kọ̀sán ọlọ́run ọba máa pa so ó fi jẹ́ pé tí wọ́n pa fún nǹkan yẹn akọ̀rọ̀ àrò fún un. Hmm. èèyàn kan wá bèè pé tó bá gbóúnjẹ fún òun náà pé gẹ́gẹ́ bí àwọn ará àdúgbò nǹkan kan bẹ́ẹ̀ òun lè fẹ́ fi pọ́n wọn lé pé òun máa ń dán oúnjẹ yẹn nù ni. náà kó má dànù kó gbé fún àwọn ẹgbẹ́ wọn kó pín fún àwọn ẹgbẹ́ wọn. ó wá ní òun nírú àwọn èèyàn bẹ́ẹ̀ pé kí ni bàtà lè ṣe sí i. àdà jawabu khiyali kìí ṣe ní nàìjíríà yìí no èkó kó ata not ó ta kánú gan wapa torí tí wọ́n bá ti gbọ́ yé àwọn èjẹ léyìn wọn ò ní gbé wá so àjọṣepọ̀ tá à ń bá ń bá àwọn èèyàn ṣe kí wọ́n mọ ibi tá a là dé pẹ̀lú rẹ̀ ìyẹn pàtàkì fún gbogbo mùsùlùmí kì í ṣe yẹn nìkan àwọn mùsùlùmí gan ní irú ìṣekúṣe bẹ́ẹ̀ tí wọ́n máa ń ṣe tó yẹ pé yẹn nídìí láti fi pàkíyèsí wọn sí so ìdánilẹ́kọ̀ọ́ yẹn kó wà bàbá ń bára wa gbé ká mọ ìwọ ara wa kí mùsùlùmí kó ti jẹ́ pé ìwọ yẹn ti wà láàrin ó pàtàkì. pé mm, mm, bẹ́ẹ̀ ni no doubt watahamuhum hello lakum tọ́ àmù yẹn wọ́n wá mú pọ́npọ́n nìsín wọ́n fi lu ẹran pa ṣéyùn ni wọ́n sọ là oúnjẹ wọn tó jẹ́ ẹ̀tọ́ tó jẹ́ yí pé normally ó jẹ́ ẹ̀tọ́ fún wa òun náà lẹ̀tọ́ kì í ṣe jọ́sẹ́ ní oúnjẹ wọn ọtí wọ́n ka ọtí kó oúnjẹ wọn wọn ò lè gbọ́ tí fún wa ká mutí wọ́n ka ẹlẹ́dẹ̀ kó oúnjẹ wọn wọn ò lè gbẹ́ ẹlẹ́dẹ̀ wá fún wa ká jẹ ẹlẹ́dẹ̀. now uh, one two kan tó jọmọ́ òun ni pé àwọn afáàkàn sọ pé tó bá sí oúnjẹ oúnjẹ òkú tó máa ń ṣe pé kò sẹ́rí kan tí ó kọ̀ fún wa pé ká má jẹ. oúnjẹ bídà ni ah. ó dìpẹ́ndì lórí ẹ̀kọ́ téèyàn fi fẹ́ kọ́ tó bá yẹ pé àwọn tó yẹ pé tó o bá kọrú oúnjẹ bẹ́ẹ̀ yóò pàkíyèsí wọn sí ni maslaha yẹn ni wàá wò ó bẹ́ẹ̀ ta kò kọ̀ ṣùgbọ́n nínú ilé yín ni bọ́ọ̀ bá jẹ́ òní oúnjẹ míì rẹ̀ jẹ ah, sọ àmọ́ pé yẹn yàtọ̀. Hmm, Now. Hmm. Hmm. Now. Mùsùlùmí. Now. Ó wá fẹ́ obìnrin Christian. Ó wá fẹ́ obìnrin Christian. Bẹ́ẹ̀ni, halal dẹ̀ ni pé kó fẹ́. Now. Now. Ilé kan náà dẹ̀ látijọ́ pé. Now. Inú ilé kan náà làjìjọ́ ń gbé. No, ibo lẹ̀ bá gbéjọ gbé tẹ́lẹ̀. <laughs> No, mo mí ni pé neighbor wa ni. Okay. Aha. So ordinarily before this period wọ́n máa ń gbóúnjẹ wá fún wa. bẹ́ẹ̀ni àdè máa ń jẹ. bẹ́ẹ̀ni ẹ̀yin náà máa ń gbé fún wọn. a máa ń gbé fún wọn bẹ́ẹ̀ni now tán bá gbóúnjẹ fún wa ní ọjọ́ Christmas. bẹ́ẹ̀ni ṣe àlejòrò oúnjẹ yẹn. tí wọ́n pa oúnjẹ tí. wọn ò láì pé oúnjẹ Christmas kàn gbé fún wa bó ṣe ti máa ń gbóúnjẹ fún wa tẹ́lẹ̀. ah ìyẹn ni ọ̀rọ̀ wà lórí ẹ pé n tí ọ̀gọ̀rọ̀ àwọn afáàrí fàásì gangan nìyẹn pé ntẹ́ǹtì jọ ń ṣe é bọ̀ ni kì í ṣe wípé wọ́n fi sun Christmas eléyìí kàn bọ́ sí àsìkò yẹn ni kò sí ìtìláfù lórí ọ̀rọ̀ àwọn afá ìpè yẹn lè gbà yẹn na wọ́n làwọn àlẹ́ náà. salaam aleykum. wa aleykum salaam tọ́lọ̀. ṣé nísìnyí àsìkò tá a wáyé náà a sì lè fẹ́ Christian báyìí náà gẹ́gẹ́ bí wọ́n ṣe rí sí i. waman yatawallahu minkum min waman yatawallahu minkum fainahu minhum ẹni man tashabbaha biqawmin fahuwa minhum nísìnyí ẹni tó bá ti darapọ̀ mọ́ wọn nínú yín òun náà ti dára wọn àyà yẹn bò la ṣe fẹ́ ṣe aha so ẹni tó bá ní òun ti òun join christianity christian náà ni òfin christianity náà láàfún gbàtọ́ náà wọn ò jíṣẹ́ lọ́sàn àṣàlám níṣẹ́ àwọn tó bá ní tó bá ń lẹ̀ àwọn aṣebọ́gibọ̀pẹ̀ àtàwọn àtàwọn tí wọ́n dú lórí èyí tó ṣẹ́kù nínú mẹ́sẹ̀gì ànábì Isa àti Musa sallallahu ala nabiyina wa alayhima kí ni Ọlọ́run bá pè wọ́n ahlul kitab òfin tó dè wá pẹ̀lú wọn ó là lọ́tọ̀ àwọn tí wọ́n jẹ́ kufar abọ́gibọ̀pẹ̀ tí wọ́n èé ṣe gbogbo àwọn tí wọ́n bá sí láàrin àwọn méjèèjì yìí olóko tó pè wọ́n. wọ́n pe àwọn eléyìí ní ahlul kitab láti fi fara fà wọ́n mára àwọn nǹkan kọ̀ọ̀kan tí wọ́n ti ṣìnà lórí rẹ̀ láti fi pè wọ́n padà. naam ta'alaw ìlà kalimati sawaha baynana wa baynakum ẹ jẹ́ a padà sí ìpìlẹ̀ nítorí jẹ́ pé bákan náà láàrin wa àtẹ̀yìn pé a gbọ́dọ̀ sí nǹkan kan náà àfọ̀bàdẹ́dà Allah subhanahu wa ta'ala kádẹ́sì jọ́sìn bí gbogbo àwọn tí ọlọ́run rán síwájú ṣe ṣe jọ́sìn gbogbo wọn ní kírun gbogbo wọn ní ṣàlùwàlá àlùwàlá wọn ò kàn pé tó ti wà ní ká wọ́n fọ ọwọ́ wọ́n fọjú wọ́n parí wọ́n fọsẹ̀ wọn ò pé yòókù ìgbà tí Allah subhanahu wa ta'ala tọ́nà jíṣẹ́ náà sàásánà láti pé ó ní asibakil odoa ẹ pé àlùwàlà yín lérí tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ọfọwọ́ ó nùnà ó bomi sí ó ṣe gbogbo yòókù so ti yé báyìí nìsín aha so mu'amala láàrin wa àtàwọn ó yàtọ̀ sí mu'amala láàrin wa àtàwọn abọ́gibọ̀pẹ̀ àwọn kò fà àwọn aláwo so ti ẹni tó bá dára wọn nísìn ẹni tó bá yẹ mùsùlùmí nísìn tó bá lòun dábọ́ gíbọ̀ pẹ̀ kí ló pè é káfíìrì èyí eh, wá so kẹfìrí náà ni ó ní sọ pé torí pé ó ti jẹ́ mùsùlùmí ọ wà fi ẹ̀sìn Islam torí pé ó ti bọ́ òkun lọ́rùn. Now. Now. Okay, salam. We have violated our promise. faith in our promise. We did promise today that inshallah al-Karim we will speak English, but inshallah, give it to him. Now. Uh, Assalamu alaikum. Now. Um, in the aspect of Salat. Salat now. Yes. Um, you responded uh, responded to the question uh, mm. that um, if one is praying behind an imam now. who who is fast? Not, a bit fast. Who is fast and does not complete his um, ruku? No, he didn't say so. I was the one who gave the explanation. Yes, when you were uh, responding yes, to Yes. Uh-huh. So if the ruku is not, not, done and the sajda is not done, there's no salat. So what of in a situation where by the imam is an aged person, is an elderly person? Yes. Who cannot um, who bend, finds it who, who, who, cannot bend more than that? Yes, and no, cannot no. rise. That's an exception. Okay. That's an exception. So old that, I mean, there's no way you can have moved more than that. It's, it's an exception. Now. Assalamualaikum. Wa alaikum salam. Eh, eh, àwọn tí ó bá ń jókòó tán láwọn mutí tán ń ṣe àìṣe fún mi. wọ́n láwọn mutí àti wọ́n mutí. ọ mutí ọ ọbẹ̀ kí ọbẹ̀ kí mi. wọ́n fẹ́ kírun. ọwọ́ fẹ́ kíyàn ọbẹ̀ kí ẹ̀yìn ọbẹ̀ kí mi wọ́n á kọjá ọpẹ́ mi ọlọ́run fẹ́ kí mi ọjà ọpẹ́ mi mo wá ń kórìíra wọn mi fẹ́ gbà wọn lọ́wọ́ ah. ọdẹ àwọn ẹbí ẹ̀gbọ́n mi náà yọjá. ọ̀ràn yẹn ni pé kó kórìíra wọn wàá gbalada fún kíkórìíra tó kórìíra wọn kíkì yẹn tó bá jẹ́ pé àìdáhùn yóò fà sábà bí àti rí wọn bá sọ̀rọ̀ adẹ́nkí ẹ̀ dáhùn iṣẹ́ burúkú tẹ̀ ń ṣe ẹni mi ìfẹ́ kí kí n nípìn nínú aburú yín lọ́dọ̀ ọlọ́run ọba kí ló fàṣẹ ọlọ́run ọba kọ báyìí ọkọ báyìí ọkọ báyìí òjíṣẹ́ náà sàlám kọ báyìí ọlọ́run ọba ṣẹ́bi lọ́tí ẹni tó mú ẹni tó ń tà ẹni tó ń gbé ẹni tó gbogbo àwọn tí wọ́n wà associated pẹ̀lú èpè òjíṣẹ́ náà sàlám àtọ́lọ́run ọba lórí ọtí yẹn tí yẹn ṣàlàyé fún wọn àti consequences tó lè mú báyàn because téèyàn bá ṣe nǹkan láti ara péyàn fi kórìíra nǹkan kan látọ̀rọ̀ ọlọ́run ọba tó jẹ́ òfin ọlọ́run ọba kéèyàn ṣe àlàyé rẹ̀ ó pàtàkì mo ṣáà rí pé mo ṣáà gbà wọn lọ́wọ́ báyìí nígbà mo ṣáà gbà wọn mi wá sálẹ̀ ṣọwọ́ mi nù ni oh. mo mi fẹ́ kí wọn lọ káyọ̀ mo ti tèrè rí wọn ni má ṣe fún wọn pé bàmí báyìí máa ń pitẹ́rì máa gbé fòṣe tí máa sáyé lọ pé mo bá wọn sọ. má ṣe bẹ́ẹ̀ sàn láàrin a nídìí láti gọ wọ́n gbọ́dọ̀ mọ̀rú pé àìbọ́lọ́ ti rìn àìbọ́lọ́ ti ṣọ̀rẹ́ sáwàlẹ̀ kó akọ̀sọ̀rántọ̀. ẹ jọ ẹ bá ṣàlàyé síwájú nípa tí bóyá christian or kafir tó jẹ́ abọ́gibọ̀pẹ̀ tó bímọ. àwọn méjèèjì yàtọ̀ o. ok. christian wọ́n yàtọ̀ sí abọ́gibọ̀pẹ̀. ok. christians wọ́n ní ìwọ̀ tá a mọ̀ fún wọn tí ọlọ́run bá ní ká fún wọn ṣó ti yé báyìí nìyí àwọn kankan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ó pa wá pọ̀ nínú tó ṣẹ́kù nínú mẹ́sẹ̀gì tọ́lọ́hún tí wọ́n yìí kíp nínú tíra wọn tí wọ́n tọwọ́ bọ̀ bọ́tà bọ́gìbọ̀ kò sí kò rí ibìkan dúró sí láàmú hàdàdà omi lè yọrọ. àkókò tí fẹ́ bẹ̀rẹ̀ lórí ẹ̀ ni pé bóyá abọ́gìbọ̀ kọ́ ẹ̀sìn pé ó bímọ ó wá sọ pé ẹ̀yin àfa ẹ̀yin ni mo fẹ́ kẹ́ wá sọ ọmọ mi ló kọ. ó jẹ́ abọ́gìbọ̀ pẹ̀. ó dẹ̀ jẹ́ alábàágbé yàn. ẹ ó wá sọ pé ẹ̀yin àfa mo fẹ́ kẹ́ wá bá ń sọ ọmọ tí mo bí yìí lórúkọ ṣé èèyàn lè lọ lábẹ́ òfin ọlọ́run. ó tó bá jẹ́ pé látara lílọ yẹn àáfàá yẹn kìí sowó ló wá lọ àgbẹ̀ tó bá wó lọ kò ní sòdodo torẹ́nu rẹ̀ ti dodo ti kó sílẹ̀ nù na tó bá yẹ pé ìtọ́sọ́nà lọ wá lọ ọmọ yẹn lọ́dọ̀ tiwa mùsùlùmí ni a ṣàlàyé fún ọmọ yìí mùsùlùmí ni torí rẹ̀ la fi wá kí ló fi jẹ́ mùsùlùmí but à à ń páyà ìkẹ́ bàǹtàbàǹtà yìí ibi tó ti jáde ẹ̀kọ́ funfun lọ́mọ yìí inú kòkò dúdú ló wá gbà jáde kí ló fi gba ìkòkò dúdú jáde ìbọ́gi bọ̀pẹ̀ ọ̀tako làákàyè ọ̀tako ntọ́lọ́wọ́n bá fi rán àwọn ànábì ọlọ́wọ́n bá a ṣe gbogbo àwọn àlàyé yẹn ewu tá à ń páyà fọmọ yìí nísìnyí wípé ká má sọ̀dọ̀ lórí burúkú a wàá sọ. So, bí tí ọ̀nà wọn gan ti jẹ́ ọ̀nà àánú pẹ̀lú ẹ̀kọ́ àtàgbékalẹ̀ tó yanjú láti pe àwọn gan náà sínú ẹ̀sìn a gbọ́dọ̀ dákẹ́ mùsùlùmí ò gbọ́dọ̀ dákẹ́ tọrẹ́ni tó ní òdodo lọ́wọ́ ìsá kíjókíjó ìmọ̀ rìn pẹ̀lú ìgboyà àtàrídájú ni ìyẹn pàtàkì mo ṣe nǹkan báyìí tọrẹ́ rí báyìí mo ṣe nǹkan báyìí tọrẹ́ rí báyìí mo ṣe nǹkan báyìí tọrẹ́ rí báyìí a má pèjúwe kan wá one of the professors ọba mùsùlùmí ọba aṣọ rẹ ní Europe ó rí pé gbogbo wa gbogbo wa tó bá lọ sí toilet yàtọ̀ sí pé ó mú toilet roll lọ á tún á tún á tún clean á lomi á ṣe gbogbo ẹ̀ wá ní ah, kí ló fomi ṣe ń gbogbo wa ní no nínú ẹ̀rọ ẹ̀sìn òun ni tó ń bá ṣe istibra tán òun ó ṣe istinja èyí ń lo yẹn fi mọ́ kí ló mean pẹ̀lú yẹn istibra ó ní òun ò lo toilet láti fi clean ní púpù tó ń bá clean ẹ̀ tán òun á fọwọ́ nù tó ń bá fọwọ́ nù tán lòun ọ̀ṣẹ̀ wá clean ní ara òní ẹ̀ bọ́lá ti réyìn òní àkọọ́lẹ̀ wà fún gbogbo ń tà ń ṣe professor wọnú toilet ó ní kóun ó tiẹ̀ test tó ń ṣe wò ó pẹ̀lú kẹlímà. pé òun clean báyìí rí láyé yeah so are you no this is right it's a duty of every Muslim that when you urinate or you go to toilet you just have to clean up with water and all these things the professor was was happily shocked at his experience after you know imitating the brother and from there he became a Muslim so a Muslim is haram for you to hide the teaching of your deen. You just have to bring it out. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. You know, you have to put this thing into practice. When you are challenged, with the basis of it, you now reel out your evidences and the benefits and the reason why there is no any other way accepted to Almighty Allah other than this. Anything other than this is uncivility. And that's why we always bring the example of that our sister, Al Mutawakkila, Al Yamaniya. She was given the Nobel Prize for Peace, and while she was to go and collect this Nobel Prize, she was in her veil the uh, what is the position of uh, Hillary Clinton, Secretary of State or what? Yes. Huh? Yeah, she was there. And the world press, in an attempt to insult her or Islam, they now ask her, Don't you think that this your outfit is at variance with your level of education? That's what they asked her. What did she reply? That no, this my dress is commensurate with my level of education because humanity starts started from nudity and this is the peak of clothing anything short of this is going back to primitive age of nudity you know every one of them was shocked eléyìí ni panu panu mọ́ panu méjì so mùsùlùmí gbọ́dọ̀ you know one of the greatest problem we are facing is sure relax inferiority complex and any Muslim who feel inferior with the deen has abased what Allah honored Allah will season with his punishment or her you have to come out with your with pride and with audacity with the teachings of the deen. It's very important, wherever you may be, to make people know that this is your way. Not only your way, there is no way better than this way. And there is no time when this way will be obsolete. This is the real contest. This is the issue. It's very important at any point in time. And this is the lesson we must teach our kids for the future to be reformed. May Allah make it easy subahana kala ẹgbẹ́ yọkan ni ẹjọ́ ẹ ti ẹ ti sọ fún wa ní pé a lè a lè sọ ọmọ ìlú kọ ká máa a máa ṣe wáàsí fún wa bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó bá jẹ́ kristian náà tó dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹlẹ́ẹ̀kejì ni pé bóyá ẹ mọ̀ pé láwùjọ wa ń sìn àwọn abọ́gibọ̀pẹ̀ gbogbo ọ̀nà náà ti mọ nípa ọmọ nípa Islam díẹ̀ bẹ́ẹ̀ni ọ̀gọ̀rọ̀ wọn gan mùsùlùmí ni wọn wọn nípìnlẹ̀. bóyá téèyàn wá rékọjá lọ́sìn tó bá sọ pé àfà sàlámù aleykum séèyàn lè dá wọn lóhùn padà pé wa alaikum salaam. ọ̀ràn yẹn ni kò dá lóhùn tó bá di pé sálámà ló ṣe ọ́ dáhùn sálámà. bẹ́ẹ̀ ni bájá bá ṣe sàlámà alaikum ọ́ dáhùn sálámà rẹ̀ báyìlẹ́dẹ̀ bá ṣe sàlámà alaikum ọ́ dáhùn sálámà rẹ̀. ẹ àwọn afọ kan lè sọ pé èèyàn lè sọ pé kí wọn kọ sọ wa alaikum kí wọn mọ dá wọn lóhùn kọlẹ pé. tó bá jẹ́ pé assalamu alaikum lọ sọ àwọn míì àzọ pé èèyàn lè sọ pé wà aleka islam. náà wà aleykum salaam asalaamu aleykum wa aleykum salaam. wàhálà kalama bi hamdi kashir la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله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 الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله أقيم صفاق وترصع وصند وخلل لا تسعون صفاق ما يخالفنا الله بين وجهكم ترصع أيك في أقول سيكون أوكي أفنجي كاكونا كما في الأخوة سياني يعني. ká fi kókósẹ̀ ká fi tò sáfù náà kí kókósẹ̀ ò dojú kọra wọn. sundul khalal. àwọn táwa ní gun sáfù kan ká bí àwọn tó sáfù náà dáadáa. 吧。 الله أكبر ما حرم ما الله الله أكبر سمع الله لمن حمله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر سبحان الله الله أكبر الله أكبر سبحان الله الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الحمد لله اللهم صل على محمد وسلم وعلي وأصحابه السلام عليكم ورحمة الله وبركاته kí ọlọ́run kí ó bá san àwọn bàbá wa ní ẹ̀san rẹ̀ kí ọlọ́run jẹ́ kí a gbọ́yé ju bí wọ́n ṣe bá wa sọ ní àwọn ìgbà tí wọ́n ń gbé síwájú wa yẹn fi sabilillah kí ẹ bá wa dá sí ní ọ̀pọ̀ yanturu kí ọlọ́run má ṣàdá sí ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan ní ti dáadáa lọ́pọ̀ yanturu a sọ fún wa pé ọ̀rọ̀ ìtọ́jú mọ́kbárọ̀ ìyẹn eléyìí tó wà nítòsí ń bí torí bá a ṣe ń sọ yìí a rí ibẹ̀ náà ti tún kún ó fẹ́ má sọ́sẹ̀ kan kan ní òun gbé yàn lọ síbẹ̀ ṣùgbọ́n àmójútó bẹ́ẹ̀ níbi tí ó pàtàkì dé táì sì já nǹkan mọ́ra dé ẹni tí a fẹ́ lo bẹ̀ fún ẹni tó ní kálukú wa tó yẹ pé kò sọ àrọ́gbọ́n dá sí ni ìgbà wọn ni ó yá àrọ́gbọ́n dá sígbà yẹn pé láti mọ̀ yóò pẹ́ ni yóò yá ni kò sí awò kan tá a fi wò ó so lára ìpèsè kalẹ̀ dínkù náà ni káyọ̀tì mójútó bẹ́ẹ̀ yẹn ẹ dákun ẹni tí ò bá lo lọ́wọ́ ń gbé tó sì mọ̀ pé òun lówó kó dákun kó tètè wá rí wa a ní ìdòwò láti tún ibẹ̀ ṣe fún maintenance gẹ́gẹ́ bá a ṣe ń sọ fún wa ibẹ̀ ẹ̀ aginjù ni àkọ́ gidi náà níbẹ̀ tí àwọn oríṣiríṣi nǹkan ń wọlé wá síbẹ̀ fẹ́ǹsì ẹ̀ ó ti wíìkì torí pé pé jẹ́lẹ̀ olómi débi pé gbagada ní tó tó bíi bíi two hundred feet ní gúngùn ẹ̀ náà ni ní fẹ́ǹsì yẹn ló ti wó tó nídìí rìpíà tó ní de ká fíksì àwọn búlọ́ọ̀kù míì tó sàn síbẹ̀ so ẹ jẹ́ kí ẹni tó bá mọ̀ pé òun lówó kó wá rí wa kó fún wa lówó tá a fi ṣe ibẹ̀ kọ́lọ́n bá a sọmọ ya kan ní ẹ̀sán nínú machine tí a sọ wọ́n ní mẹ́rin minister ta sọ pé méjì mẹ́rin ló gbọ́dọ̀ jẹ́ oríṣi méjì ni but yóò jẹ́ méjì méjì kó má bàa tètè rẹ machine yẹn láti máa fi ro ibẹ̀ yẹn ibẹ̀ ìkan a máa fi ro ibi tí a ti sìnkú sí ìkan a máa fi ro ibi tá a ti sin òkú sí so kí iṣẹ́ yìí kó lè jẹ́ ṣíṣe àfi ká kó ká mú nínú tí ọlọ́run yọ̀ǹda fún wa kí á dẹ̀ tètè ká má jẹ́ kó pẹ́ so ìkan náà ọmọ ìyá wa kan ó fún wa ní machine kan nínú àwọn machine yìí kí ọlọ́run ọba kó dákun kó bá wa san ní ẹ̀san rẹ̀ so ó kù mẹ́ta ńlẹ̀ so àti ìnáwó míì tí ó tún kù ní ibẹ̀ kí ọlọ́run bá kó dákun kó san wá ní ẹ̀san rẹ̀ jazakumullahu khaira assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ah, Thank you.